ẹ̀yin náà kọ́ ni ẹ̀ wọ́n sọ pé ẹ̀ ń ya pósítà wa káàkiri àjò. àgbà. aláyé ti dá ayé kò sábà ti àtà tó sórí kú. kó o bá lè mọ̀ káwọn ọmọ ẹ̀mí èsì ní ikú. ẹ dáwọ́ rẹ̀ á five hundred lọ kẹ́ ẹ kó. mo ṣàpèjì rẹ́sọ̀ mo gbọ́lẹ̀ lóbi àjàtà. ẹni ìròkò ẹni ìròdò àpàdà sílé ìdí ayé ìgbà ọ̀tẹ̀ tó àkùrẹ́ fún yàn. ìròkò láàárọ̀ Monday ló ń kọrin òkú. sọ́wọ́ ọmọ pé tí gbogbo wa bá ti mọ̀ pé ilé ayé yìí kì í ṣe àwa àlọ́ anybody lè kú láti sọ̀rọ̀ gidi àbí àbúrú lẹ́yìn yẹn òǹkàlùkù bẹ̀rẹ̀ sí ní tọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ́wọ́ àdìmọ̀ wà. irọ́ ni ìṣẹ́jú kan lẹ́gbẹ̀ẹ́ sàárè ni lọ́wọ́ àti sábà wọn ti gbàgbé nù. Hmm. ìwà àbájáde ń bẹ lọ́wọ́ rẹ̀ olóńgbò. Ah, ọ̀gá ah. ẹ káàbọ̀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 mò ń wá pákó tí màá fi lu ẹ̀yin méjèèjì pa ah. Ah, lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ máa kú sí i. Eh, èmi kọ́ o èmi kọ́ o ah, ọ̀gá ẹ má ṣe ra yín lé. ṣé ló lórí burúkú ni ẹ ya wèrè ni ṣé mo dé láti bí mo dé náà mo ní kẹta ní ẹ̀dẹ̀ stop ẹ wá kọ́ ṣé ẹ̀dẹ̀ fẹ́ yọlé ayé lẹ́mìí mi orí yóò dá ni mo ní kẹ quiet ẹ̀dẹ̀ sì ń sọ̀rọ̀ ọmọ yìí ni ó bàjẹ́ ó bàjẹ́ kò sí ẹ̀ mọ̀ pé mi senior ọ̀hún èmi dé láàárọ̀ òun dé lọ́sàn ṣé mi ò ṣe senior rẹ ni dáhùn. ṣé ṣé bíbá gbé ọ̀gá mú igi súnmọ́ ọ̀dọ̀ ibi dètí mi sọ̀n pé kémi náà sọ tèmi sọ̀n pé jẹ́ wọ́n mú ọdẹ sọ̀n pọ́n sunkún ni sọ̀n pọ́n sunkún tó sọ pé òun ní kọ́sẹ́ tí wọ́n sọ fagi. Ah, ẹ wo máa lé yín dànù lọ́bọ̀ àwọn òbí yín ẹ̀ ń ṣí eré o mi ò wá bí iṣẹ́ o má jẹ́ n tí ì de olùsí ẹ̀fẹ̀ síbi bí ọba dùn idiot. ọ̀gá nígbà tẹ́ ẹ̀wọ̀ dé ẹlẹ́kọ̀ọ́ àtọ̀lẹ̀ wá ó ní òun fẹ́ gba kinní ọ̀hún kẹ́kẹ́kẹ́kẹ́ tó dé. kinní náà sì wà kó tó di pé òun gangan dé rárá òun làwọn alájọ ti dé wọ́n lè jàjọ méjì. alájọ wá bí ó lè méjì àjọ méjì ó ṣe bá mi sán. iṣẹ́ tó rán mi ni mo jẹ́ ikọ̀ lèmi jẹ́. ó ṣe bá mi sán. wọ́n kọ́ ló yẹ kó dá lóhùn owó àjọ tí mo kó fún ẹ̀ǹjẹ̀ ń lọlé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 ah ọ̀gá good morning sir. ló ṣe ń bọ̀ bíi sẹ́ńtì nìsín ni ṣé màá ní good morning kó tó ọ̀ya wèrè ni. aago mélòó ló ṣe ń bọ̀ àbíṣẹ́. Eh, actually mọ́tò tí mo máa ń bá jáde níbi junction lè wà so mọ́tò yẹn ti fi mí lẹ̀ so mo ní láti trek di junction kí tó alight. mo rò pé orí ẹ ah. burú sọ pọ́pọ́n fèbó ta pákó ni sani ibo nìkan mọ̀ ń tajà fún ni èmi náà ń sọ fún pé ọ fẹ́ highlight actually actually wèrè wo ni a ní wèrè ní òòlè ó lè ṣe yìí kí ni yé yé kí mi ṣe tó ṣe yé èmi ló ń búdì sí tó ya wèrè ni mo kò rí ẹ dàrú. ẹ má bínú sá. sẹ́mi ló ń ṣe báyìí sí ẹ má bínú sá ibi ẹ̀sẹ̀ lè bàbá ohun ìfọ́sìn yẹn wà kọ́sẹ́ o. i'm very sorry sir. mo náà wọ́n ṣèbó wèrè sí mi wọ́n sọ pé ìbomọ́ fi ń ta pákó. ah wọ́n fojújọ́ rẹ̀ ìwọ náà ṣé táyì náà tó rí wọ́n fojújọ́ rẹ̀ lójú ọ̀nà lẹ́yìn olè bọ́kọ̀ pákó wa yes sir eh, pákó náà fi mọ́tò yẹn kó sáà mi lè tẹ̀lé mọ́tò pákó sáà. tí wọ́n dájú tó wà lórí ọkàn lọ. Eh? we came from different families sir. kí ni mo rò borí ẹ burú lọ́wọ́ bá ṣe ọkọ̀ fún mi jàre. kí n lọ bá wọn sà. mo rò má lọ bá wọn ó lò sí náà dáadáa. wọ́n bí jẹ́ ṣe ó tó ọ̀yá tó bá wọ náà paná bá fún mi jàre O tó ọ̀yá lọ kó gbogbo ẹja gbogbo gí yẹn ọwọ́ àtẹ̀lé wọn lọ. ọ̀gá ṣẹ́bi ni màá já ni. máa wojú ọ̀rẹ́ wọn náà ṣe gẹ́jà re ọgbogbo ọkọ̀ rẹ jákè àṣà àdírẹ́sì ìwọ nìkan náà ni one with God ìwọ ni ọlá mọ́mì ìwọ lolúwa ló ṣe ìwọ kí ló dé. Ah. ọ̀gá yẹ́kí pa àwọn alábàárù o ọdún kí wọ́n á ní ìwọ mo rò porí ẹ̀bù lọ́rùn ẹ̀hún kí ni ọ́ sọ́ọ̀sán ju àwọn alábàábọ̀ ya wèrè ni sọ́ọ̀sán ju wọ́n lọ ni ọ̀yà pẹ̀lú jíjí táyà kó ẹ̀yẹ jákè nílẹ̀ fún mi jàre pa alábàárù wèrè kọlù ọ́ ẹ̀mí ò tí kó jẹ́ mọ̀ kó gidi jáde ẹgbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kò já fún mi orí obìnrin lọ́sẹ̀ máa fọ́ ní tòsí òbí ti ń jágílẹ̀ fún mi sẹ́mi lọ ranjú wò báwọn. alábàárù. kí ló wá kí ló ṣẹlẹ̀. alábàárù ni. alábàárù ni ní sẹ́tì mi ò ṣe é nu ọjà ń bírè. sẹ́fẹ̀ ah, kó bá mi ní. alábàárù ti alábàárù ti débi. ẹ dákun. kí ni ẹni sùn èmi lẹ́kọ̀ọ́ pé ẹ lóòótọ́ ẹ̀ mọ̀ kọ́ pé àmọ́ ìlé gbarú yín láyè kí ẹ bá. torí kí ni kí ló ṣe mí ẹlẹ́kùn jùwọ́ náà wòrà rẹ̀ bó ṣe rí tó ló fẹ́ rugi ẹsẹ̀ rẹ ni ó ní bí spanner yìí kókọ́ọ̀fù tí ó balance ó ní ní ibi kólòbó ẹ̀kọ́ ìjọ ewo ló fẹ́ fi ẹrù inú gbogbo rẹ̀ ó lórí lọ́wọ́ ó tún lẹ́sẹ̀ bó ló ṣe fẹ́ rugi. ẹ má dá lóhùn o orí ló fi ń rẹrù o bó ṣe máa ṣiṣẹ́ yìí o. ẹ lóòótọ́ orí wọn fi ń rẹrù àmọ́ ẹsẹ̀ ní sátọ́nà orí sọ ti yẹ ọba àwọn ọmọkùnrin bá mi. ó yá ó yá ó yá bọ̀ lẹ́ẹ̀tì sọ̀rọ̀ wọn. ẹ ṣe jàre ń bọ̀ là ń gbé lọ ń ẹ mọ ẹ tó bá ẹ mọ jù ú pẹ o ẹ dákun mo bá wà gbé mo bá wà mo bá. ẹ mọ rọra o. mo ń mo ń bọ̀ mo ń bọ̀. àwọn ọmọ ọjọ́ fi gé mọ́ ọjọ́ fi gé pa ọ́. tí n tẹ́ ṣe èso dáa. kí ni mo ṣe. èmi lẹ́kọ́ pé. sọ fẹ́ kó bá mi ní kó bá mi ó ní í ṣe gbàrúdà láàyè kó máa gbẹ́rù tí wọn náà bá tún fẹ́ kún ṣe rẹ léṣe pẹ̀lú gbélé tó wà lẹ́yìn kí ló fẹ́ kí n máa ṣe ó ti tó ó ti tó má kí n ó ti tó ó ti tó ó ti tó ó ti gbọ́ sẹ́ni tí inú ẹ̀dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bó kó sí nǹkan tá a fẹ́ ṣe we can't just keep trying like this please ṣùgbọ́n that's okay. ṣe ti gbọ́ sísá mi títún. ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ sá kò kú kò yé mi torí kí má bàa jalè mo ṣe jára mọ́ṣẹ́ iṣẹ́ ọ̀hún wàá kò jọra kò jọra wọn tí bá ń ba lọ báyìí wọn kù kò jọra wọn tí n bá lọ bí wọn láwọn ò fẹ́ mi bí n lọ sọ́hún wọn láwọn ò gbéṣẹ́ fún mi n sì fẹ́ jalè. Ah! ọgbọ́n mo fẹ́ dá sọ̀rọ̀ lé ayé ìgbà sáyé gan wà ní sólúwa ẹ̀ báyìí. Ah! láì ṣe pé mo dá ẹ̀tẹ̀ sára n bá lọ bí wọn ò ní gbéṣẹ́ fún mi kí n lọ sọ̀rọ̀ wá lé àwọn òfẹ́ mi. Original plank, original plank, original plank báyọ̀ ewo ń wèrè yóò náwó ewo lórí jà ẹgbẹ́ mélòó ló ti ń pariwo wèrè báwọn alájẹ wà wó ẹ mo fẹ́ jáde nísìn fún mi sọ̀pọ̀ tà tó di ojú gbọ́. ó sì dọ̀dọ̀ ẹ mọ̀ pé mo yẹn ń polówó yẹn tọ̀rọ̀ tí wàá wà like I look different you know àwọn tó bá ń bọ̀ wọ́n máa mọ̀ pé giwa ní NAFDAC adẹ̀mí máa tà before anybody could tà sá ẹ dẹ̀ mọ̀ pé ẹ tà ní tà kí gbogbo ẹranko tó tà sá. ṣé lẹ́sùn pé mo fẹ́ jáde lọ kọ́ ọ̀tajà lẹ́ lọ bẹ̀rẹ̀ sí pààyàjọ. Ah, sàkíṣà ọ̀rọ̀ nu báìbù ni sà báìbù láyé àjọ ni. à ó ní sà ibi tẹ bá fẹ́ wá dé náà lè máa lọ ní àwọn ọlọ́tí wọ́n náà àjọ nu báìbù sà. ẹ wo bàbá rẹ òun mọ bí ó yóò mú ọ lọ o ibi àti ń wo wòrè lọ yóò mú ọ lọ tó fi ní wàá mọ kọsẹ̀ pákó yìí sátà fẹ́mi ni mo mọ̀ kò sí wàhálà sà. original plan original plan original plan We tẹ́ yẹ wàhálà sí original plan. ìdòwò ni wá Elédùmarè gbà fún wa lọ́ọ́lọ́. ẹ kú ìjókòó. lọ́ba kí adùn bá rìn mọ́tò sí i. Ah ah, ṣé o sì tẹ́ fi ń ah ṣé mo fi ń pe olólùfẹ́ mi. torí tẹ bá ti ń pè mí báwọn ó ti fẹ́ bá nǹkan kan dé ah, ni. bó ti wù mí mo sì lè pè ọ́ eh. èmi mo ní ọ́. àlùhàlẹ́ olóńgbò ọgbọ́n àti kẹran jẹ ni kí la rí gbọ́ kí ló bá dé. ìwọ lọmọ yàrá wa mo fẹ́ sọ fún ọ ni pé ọ yà ríra lónìí o. ṣé bá ríra ń jẹ ta. sọ́ọ̀mọ̀ ah, yọ kakulétọ̀ ti bọ́ yé a sì mọ ríra wa ni ọ ti ṣe báyìí kéènì ẹ wo ẹyà jàre. ẹ ìwọ nìkan náà ni. kọ́lọ́run iwájú ó jẹ́ pé mi nìkan náà ni àti pé ẹ̀yin lẹni rọ́mọkẹ́ àdùnbárìn rọ́mọkẹ́ àdùnbárìn ló ní yín. ah ìdí mo fẹ́ gbọ́ tán ìdí mo fẹ́ gbọ́ tán. ẹ wò ó ní sùúrù jàre ah, níbo láti wá ríra. ibi tá à ń lò tẹ́lẹ̀ ni ẹ mo ti ní wọ́n change yàrá wa kókó òun sáré òkè yẹn torí ah. ariwo rẹ mọ òun rẹ máa lo òkè. iyùn dáa bá òun sẹ <laughs> òkè ń dáa. díẹ̀ dó ẹ bọ̀ ló ti ká sóhun wo blue film ni bó ṣe dún ní ti last time yẹn ó tẹ́lú tó ṣe. iná ọjà mọ́ láwa. tí ọ̀rọ̀ wa wọ́n tẹ́tí sí ni. ẹ fi pamọ́ ẹ fi pamọ́ nù yín. níbo ló ti pàṣẹ lé. bùrọ̀dé rà alábàárù tó máa já gíra ẹ̀ tí bá ní kí n fi ṣiṣẹ́ ṣe kébì nìkan dá kó wọn bí mi dá. <laughs> alábàárù alábàárù. Báyọ̀ Báyọ̀ kí ló dé nígbà tí mo wà ní ọgbà yìí ó ti tó ń pa alábàárù. Ah, bàbá mi mọ̀ kó wà á tòsí ọ̀gá ló ní kí tètè wá àwọn tó máa jáde. o mọ̀ kó mo mọ̀ àtòsí sóòní nọ́mbà mi lọ́wọ́ ni tí n bá tiẹ̀ wá sí nítòsí gan sí òye ó pè mí. àní má bínú sí ẹ ọ̀gá ló kó mi papá wọn pé wọ́n gbọ́dọ̀ jáde láàrin wọn náà wà pé mọ́tò yìí ó fẹ́ lọ kógi lókè odò. ẹ ṣe bí nǹkan kékeré tán fẹ́ já náà rè. ẹ ò ní. ìṣẹ́jú mélòó ní fi já gbogbo eléyìí. ẹ ò jẹ́ kí n wá àwọn bíi mẹ́ta sí báyẹn kí sáré já kó kó kó. alábàárù. bó ṣe bẹ́ẹ̀ ìgbà tí mo wà lórí dúró irú contract mi ló yẹ kí tí ó rù ẹrù bíi tèmi tí ó rù ẹrù bíi tèmi nínú ọgbà yìí kò tí ì sí lẹ́yìn tírélà tí ń kógi wọlé èmi tún ni mo tún kó èmi ló kàn. wàá tún yọ pàṣẹ lórí àwọn tẹjọ ń gbàrú ah update nìyẹn wọ́n ti já mi tán nìyẹn ó yẹ ń sìn báyìí màá wá lọ sọ fọ́ọ̀gá iye kíye tó bá fẹ́ já kínní tó wá pé ten thousand ni àbí twelve thousand ṣáà bá mi fi two k lé ó yẹ two k ti tiẹ̀ lé lórí two thousand tèmi tí màá gbà lórí igi contract ta tí mo fẹ́ tí mo fẹ́ já yìí so láì gbé láì fà láì rù láì ṣe kankan tiẹ̀ two k. èmi náà mọ̀ pé update bá ẹni wọ́n ló jẹ́ kí wọ́n ló já mi tán because mi lérò pé inú àwọn tẹ́jọ́ ń ru igi ó yẹ kó tún máa yọ pàṣẹ lórí wọn. kò sí ní tí jẹ́ pàṣẹ mo gba contract ni Eh. mo sì sanwó tí wọn fún ọwọ́ eh, bá tí wọn lọ. èmi náà ti gbọ́ owó fọ yẹn rí báyẹn àbá mi fi two thousand lé. mo ṣe bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ pàṣẹ tó wá fẹ́ gbà ti pa two k. bí a ti lọ bí a ti lọ pẹ̀lú mi ó ti lọ two k ti wa eh, wa ó mọ̀ ṣẹlẹ̀ tó yẹn bá jẹ́ bi twelve thousand iye tó bá fẹ́ gbà bá mi fi ṣe ń three k. three k ó ti pọ̀ ju ṣèbí two làjọ sọ ní ìsìn mo ní kó bá mi hàn rí tírí kété mi mọ́. mo rò pé two ló ní kí n bọ́ fi kúrò. àmà ṣe báyìí ah, kí ló dé. àwọn sọ dàdàn wọ. kí ló tó sọ̀rọ̀ bí àwọn tí mú fíìmù lọ́sàn láì báyìí láì gbé láì fà wọ́n yọ thirty percent wọn kú nbẹ. àjọ ah, má ya aládàáni kan jẹ o tó bá mọ̀ pé o lè ṣiṣẹ́ kí n pẹ̀lú mi. kó o mi bò. tírí ké deal or no deal. báyọ̀ kó o mi bò. you know i'm a very straightforward person deal or no deal. mo ṣe èbò two k báyọ̀. deal three k ṣó ti lọ. olùwọ́n náà mo fìbẹ̀rù ọlọ́run kún gbogbo tó bá ṣe díẹ̀ díẹ̀ two k. bẹ̀rẹ̀ ṣẹ́ jẹ́ ń lọ sọ fún ọ̀gá. ẹ̀hẹ̀ two k tó máa fẹ́ pẹ́ ṣẹlẹ́rìí three k o. two k two k two k. làwọn ọmọ ẹgbà àsìkò mọ́ ń lọ òǹgì ló ti dé. gẹ̀dú ìrókò ẹ wá o. ẹ ti jẹun tán. rárá mo dá dúró dè yín. ọlọ́run ṣeun àjọjẹ ní dùn. mo rò pé ó yọnu kí wọ́n ti bá tún jẹun lọ́wọ́ tó bá bá mi dápàrọ̀ òsùn wọn ní kẹ́ wá jẹun ẹgbẹ́ mi bíbo. mo ṣe bẹ́ẹ̀ lẹ́ jẹun. ó yà wèrè sá. rárá àdàbà lèmi tí ń jẹun kò fẹ́ yẹlé. ẹ jẹ tán bó lẹ gbà lọ látọ̀rọ̀ abẹ́ máa rò pé n ò rí tẹ dúró lọ́ọ̀kan tẹ̀rùn tẹ̀ ń takùrọ̀sọ bí ìgbà tẹ ò lọ́gà mọ̀ ń bí kílẹ̀ ń wá lọ́ọ̀kan mẹ́ tí wọ́n ìwọ mo pẹ̀ ọba bí wọlé eléyìí bá bí wọlé ṣé mi ò ti rí yín mọ̀ hmm. ń gbọ́ wọn. ẹyin ẹyin eh, aṣọ àlè. sórí yín burú ni èwo ni ẹyin aṣọ àlè mo ní kílẹ̀ kílẹ̀ ń sọ ń bẹ̀ ń kílẹ̀ ń sọ náà kan bí tẹ́ lọ parojọ sí yẹn kílẹ̀ ń sọ ń bẹ̀ mo fẹ́ mọ̀. ẹ àwọn andá kọ́sítọ́mọ̀ lòun ni ó fẹ́ rajà ni. ẹ̀yin nílẹ̀ sì máa sọ pé customer always right pé ní tí bá ti bá wa sọ kódà kọ́ mọ bí wánú ká mọ̀ kó wájú wọn kásà mọ̀ patronize wọn. ẹ ṣe sùn ẹ ṣe gbẹ ní kẹ sùn bẹ. ni ẹ mọ bí. torí pé customer ń mo sì sọ fún yín pé ẹ má kọra mọ́ customer o ẹ bá ti gbẹ ní kẹ sùn tì í tẹ́ ẹ bá rojọ́ yẹn tẹ́ ẹ bá sọ ohun tẹ́ ẹ ń sọ tẹ́ ẹ fi parojọ síbẹ̀ olówó fẹ́ fẹ́ ra ni. nígbà tí mo wá padà wádìí nígbà ti ń bá wa fà á pé ah intro yẹ kẹsẹ̀ sókè ọ̀rọ̀ rẹ ti ń fàgùn yìí ibẹ̀ mo ti discover pé ẹni fẹ́ kan lé ni kò sì tí ì rówó ra lẹ̀ ọmọ price gílẹ̀ igi tó lè padà gbéra lọ́la. Mm. kéèrà lè. ẹjọ́ ń gbélé ni. Ah, ah, ah, bó ṣe sọ̀rọ̀ láti rí bẹ́ẹ̀ ẹ wà ń ẹ bàbá yà á bu sẹ́kún lórí wípé ó lóun fẹ́ ralẹ̀ òun ò ralẹ̀ màá bu sẹ́kún mo ṣe ń tagi ni. mo kọ́ ẹ̀ tí ì pa nǹkan kan nínú ọ̀sẹ̀ yìí. àti pé ẹ kórìíra kéèyàn máa fọ̀rọ̀ ajé bá yín sí. ìyẹn ni mo ṣe máa bẹ̀rẹ̀ sí sun ẹkún. àlẹ́ ìsunkun èrò ra ká tọ́ mọ̀ pa yín lórí ọ̀gá ẹ mú two hundred wá omi náà ń tà kábà yín ro ẹ ra. ṣé mi ò mú mi gbogbo oúnjẹ kọ́ là ń mú mi sí mi ò mú mi. Ah. Mm. Ah, ayé lèyìn ó ti náwó kì í sọ̀rùn. rọrùn bàbá ẹ bá kú kan kó sínú pósí igi wa ti dé mọ́tò jági yẹn èyí tẹ́ kọ̀ọ̀kan kàn tó wà níwájú ṣọ́ọ̀bù Jímọ̀ ó ti dé ẹ lọ fúlóòdù ẹ kẹ́ já gbogbo igi wa torí ẹ̀ mo ṣe ń pè. ẹ wọ́n ní kí wọ́n jági wọ́n ní kí wọ́n jági. a ní jági ti dé wọ́n ti kógi wa ní ẹ lọ já. ìdílé mi náà ṣe ní ìdílé pé àwọn lọ mo ní àlọ́ jági ṣé tí ẹ̀ tí ń jọ lẹ́nu ni. sáà ti bá wọn jágiri àwọn alábàárù náà mi ò kó bóyá ká bèrè mẹ́rin àti márùn-ún nù kó lè bá wa jà kó lè bá a fásitì. mẹ́wàá ni o mọ́tò ńlá ni. ṣé mọ́tò alábàárù àbí. ṣé mọ́tò ńlá ni. láti wá báyìí jáge. mélòó lẹ fẹ́ alábàárù mélòó lẹ fẹ́. bíi ten. mẹ́wàá ṣé mẹ́wàá lè já àti olú méjìlá kẹwàá méjì kù. ẹ lọ bá wọn. alábàárù alábàárù mẹ́wàá. ẹ bá ti pè wọ́n tán kí wọ́n bá yín já kẹsì mọ́wó lápò láyín kẹsàn fún wọn. ẹ orí ẹ bu orí yín gbálẹ̀ kí lẹ ṣe fara ṣe ẹ̀yin rádaràdà yìí èmi pé mi ká lọ rè jági tiwa ẹ̀ ń pa alábàárù ẹ ti ẹ ti yàyà. afẹ ẹ parẹ. ata sọ náà ni mo sọ pé àmọ rẹ rúgbà tá a wá bí o wọn ní àwa kọ sí sán láàrẹ o. sọmọ bọgà ni. sọmọ bọgà ni. ẹ bẹ̀rẹ̀ ẹrù ẹrù kú ni ẹ wò ẹgbẹ́ ẹgbẹ́ wọlé. hello. ẹ wá wá wá bí mo ṣe rí yín mo ti ń sọ̀rọ̀ ajé ẹ rántí mi mọ́ ẹ kú ọ̀rọ̀ ajé bí mo ṣe yọ lọ́ọ̀kan ni mo ti rojú yín mo ní ah pákó mo wò lójú ah, yín ọlọ́run yé wa <laughs> ẹ wá ẹ wá. mo ń lọ ọ̀dọ̀ àwọn bàrà mi ni. ibẹ̀ ti rí mi bí mo ṣe ṣáájú ajé mo fẹ́ tagi fún yín ni bẹ́ẹ̀ ni. ṣé kìlẹ̀ yín ta ni. igi mọ̀ ń ta àbí gígé ọ̀rẹ́ ká fẹ́ rà ni. Ah, ṣé wọ́n ta pizza ń bí ni pákó náà mọ wá wà. <laughs> pákó náà mo fẹ́ ta fún yín eh. ẹ wò é rí tẹ́ ẹ bá ń gbọ́ ajíbádé sòun wà ajàmbàdàn wà hmm. èmi ni ah, àjàmbá dùn ọlọ́run ọmọ yóò wa <laughs> èmi láwọn bàárà mi èmi èrè àjò ojú ọ̀nà ẹ jẹ́ n lọ bá wọn. ẹ ah. wo èmi náà tajú ojú ọ̀nà fún yín ìtajà ojú ọdún bẹ́ẹ̀ sí mú mi. ṣé ń lo fún mi ni mo ti ń fọ́ọ̀lù. èmi gan fọ́ tẹ́lẹ̀. ọ̀rẹ́ nu yín mú mi mọ́lẹ̀. Ah, ẹ mọ̀ jù ọ sẹ́rí bí mo ṣe ń tẹ fọ́ọ̀lù fún yín lẹ́yìn náà ń tẹ láìkì fún mi. ẹ jẹ́ wá sọ fún yín sẹ́rí níbi ìtì márajà ń bẹ̀ a hmm. ní ẹ máa bá mi wá alábàárù kódà àwọn owó lòdù ẹ̀ oní ẹ̀ ń lòdù lọ́wọ́ bí ah, ah. ẹ̀ mo fi ń lọ bẹ̀. ẹ sanwó alábàárù mọ owó ògì lọ́dọ̀ mi ni èmi yóò kẹfà alábàárù lẹ́yìn lọ́wọ́ báyìí yóò sì bá ń gbèdé bí ẹni lọ ṣé two by four lẹ́fọ́ ni àbí two by two kódà mi àfẹ́ fúláàbù kò sí gíta mi. mi ì ra gé ojú ọ̀nà. ibi gé ojú ọ̀nà ti bí sọ̀rọ̀ mi nu. èmi mo nì sọ̀délẹ̀ gbọ̀n báwọn. ọ̀gá aṣẹ́dẹ̀ ni mo ṣe ń wo ìyẹn jọ bàràǹdà o. kíló àkàrà aṣọ sẹ́ni o tọ́ba ìpéjọ monday lẹ́wà kóòtù lẹ́bàá lọ́rùn mi o tí ń de time báyìí ọ̀làdì méjì èmi mọ tagi tí wọ́n kàn kó sí ẹ̀. ṣe aṣọ tẹ̀wọ̀ wá láti lérè àbáṣọ yín gangan. aṣọ sẹ́ni bẹ́ẹ̀ ṣe rí iná òjọ ẹni tó ní sọ́ọ̀bù. ẹ mọ̀ pásọ tí ń si ṣòkòtò tí ń si sí àrán oko ní ń gbé. ẹ máa bọ̀ ẹ yẹ máa bọ̀. ẹ wo ń padà wá bí ọba wọ ń padà wá lọ́dọ̀. àwọn alálàmọ́lẹ̀ ń àyìn. ẹ tíjú tó dáa tó gi mi. ẹ máa bọ̀. ẹ dẹ̀ lẹ́yìn so wọn. àyín ń bẹ ti yẹ yín búrọ́bà ń bẹ gẹ́dú ń bẹ. gẹ́dú mi o olúwa mi o olúwa mi o jìkan kí ló dé olúwa mi o lọ́dọ̀ kí ló tó fi wá tó ń sáré wọlé girigiri bíi màláìka tó fẹ́ tó fẹ́ lọ́nú ẹ̀mí báyìí. ẹ má wò mí níran o kí ló ṣẹlẹ̀ ẹ má wò mí níran o mo ní kí ló dé. àwọn ọmọ yín ni o ọmọ mi ọmọ mi. àwọn ọmọ sẹ́yìn méjèèjì. dẹ̀dú dẹ̀dú àti roko wọ́n ti kú dẹ̀dú àti roko wọ́n ti kú òkú wọn mo bá ń ta o ikú kí ló pa wọ́n. èrò ti pélé wọn lórí kí ló ló ṣẹlẹ̀ mi ò mọ tó ṣe wọn o. ṣáṣídẹ̀ẹ̀tì ni òkú wọn ni mo bá ẹja tètè lọ ìrókò àti gẹdú ìrókò àti gẹdú ti kú ah, ẹja lọ ẹ bá wò mí níran ẹ bá wò mí níran. Ah, ah. kí ló pa báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ bá wò mí níran ìrókò àti gẹdú kẹ. sọgidowó sọgidọlà ibi iṣẹ́ ni láti mọ ní ṣe mi ga sókè tó gbé lọ ọkùnrin mi lọmọ sọ wọn ni. ọmọ yín ọmọ yín ò ní kú ẹjọ ẹ má dúró ẹ dúró náà ẹjọ. mi ò mọ̀dí tẹ́ ẹ fi ń bẹ̀ mí báyìí kò tí ì yé mi ẹ ń bẹ̀ mí kẹ́ ẹ bá má kú ni ẹ ń bẹ̀ mí pé ẹ fẹ́ ẹ fẹ́ survive ni kò yé mi ẹ kàn ṣàlàyé fún mi but ẹ ti use my kú náà ṣe bẹ́ẹ̀ ti kú níta ni wọ́n ṣe wá pè mí pé ẹ dákú so kí wàá lè ikú fẹ́ já yín láyà fún ẹ kúkú kú wèrè ló wá pè yín. àti ẹ sà ẹ rí kú wá pè yín fún yẹn film trick ni o. ok ilé tẹ pọlisi wa yìí ó ti fẹ́ jọ ni kú. ẹ wò ká má parọ́ ẹ dákun ẹ jẹ́ àpò ẹ mọ̀ sí wọn láàyè kẹ́ mọ̀ kan lọ́rùn nù kó sì ti yún ní bàjẹ́ jù. ẹ fẹ́ gbọ́ eh? original kú ni ẹ wàá fẹ́ kú yìí ah. so film trick yẹn tẹ jẹ́ kérò pélé yín lórí yẹn ìyẹn gangan lẹ fẹ́ ká ẹ ṣerú ẹ̀ náà ń bí bẹ́ẹ̀ ṣe wà yẹn kò sẹ́ni tó lè gbà yín lẹ̀ ẹ lo wákàtí márùn. ẹsà ẹsà ẹsà ẹ wo ẹ wo ẹ wo lórí ọ̀rọ̀ pé wọ́n ń sin wákàtí kò tí ẹ̀sà tí bá ṣe báyìí tí olódìrí gbé gbùrùgbàjà ẹ wọ́n sin mí o ẹ sun mi ni ẹ ma ẹ sa. o tó ká dáná sun ẹ. ẹ sun mi eru mi kẹ ju kẹ gbé sí odò odò tó bá ń sọ. Ah, odò ọkọ eru rẹ irọ ibi àyà sí eré lúlọyọ ah, ẹ ju eru mi síbẹ̀. o bó mi lọ ni. àfáàlì mi ò lò kéétì ẹ. ok ẹ mọ sin mi o. mo ní mo ti gbà. ẹ sun mi ni. mo náà sun ẹ náà ni bẹ́ẹ̀ ṣe wà ẹ ṣá máa wà. ẹ̀wẹ̀ mọ̀ sẹ̀wọ́ ikú gan ti ń sẹ́wọ́ sí yàn ẹ dẹ́kun ẹwọ ẹjẹ akú ẹ tó sin wá ti yún ní bàjẹ́. wákàtí márùn ẹ lò mí tẹ wà yẹn tí n bá rìlíìsì yẹn pè mí lọ́mọ àlè. ẹwọ ẹwọ nọmọnọmọ nínú ọgbà yìí ẹ lọ bèrè ní bí wọn bá máa sọ pé àbórí ta ni bọ nọmọnọmọ bó ṣe wà ní. orí ti ń ta wá. orí ta mi. ẹ wo ṣe fún mi tí bọ́lá ẹsẹ̀ ń wọnú sọ pákó wa ni ọgbọ́n wù mí kí mú yín ló ń bára ni ẹ jẹ́ ń ra bẹ́ẹ̀ ten thousand mo nítorí ọlọ́run. ọlọ́run gbọ́ ajé gbọ́ ní tí mo ta fún yín èmi gẹ́ fún ara mi àpò kan mi tagi fún yín ṣé rí ọ̀dọ̀ àwọn alálàmọ́lẹ̀ báyìí ilé tilẹ̀ nínú nǹkan báyìí ẹ bá lo ojú sọ mẹ́o mọ́mọ yẹn wọ́n pè dì fún yín gidigidi ni. àjàmbá dùn nígbà tí èsì pẹ́yìn ṣe bàràǹdà ẹ̀bẹ́ yín lẹ́ni sọ ẹ jẹ́ mi tẹ́ ta sàn kókín kókín máa lọ wọ́n tó dè mí sáìtì. nítorí èrì ìta fún yín náà nù torí táwọn àbámọ̀ kí bàràǹdà bọ́ àwa lánàá sọ́hún kò ní rọrùn tó gbà ń kí bàràǹdà bọ̀ sọ náà ni inú jọ́ ìlẹ̀ta fún yín ẹ dákun ẹ bàrà ẹ wo ẹ wọ̀ sí kò jò báyìí igi máa wọ́n torí wọ́n wọ́ kí gbé ní lódò tó rí gbígbé jáde. ẹ tiẹ̀ fẹ́ ṣe tajé kankan ẹ tiẹ̀ rówó pé bóyá tó lọ́jọ́. àní ẹ bá ra ẹ̀mọ́ bínú yóò sì pẹ́ yín. gàtà máa ṣe ilé máa fi twenty thousand kún ìgbẹ́yìn lẹ́wà alábàárù fún mi ah, ah. tí ó gbèdé di ọkọ̀. Ah, ẹ fi twenty thousand kún ẹ ti ẹ ti bọ̀rọ̀ jẹ. ẹ wá alábàárù kan wá lóde. kódà ẹ wò tó ń ọ̀rọ̀ mọ̀ fi sọ́ọ́lẹ̀ fún mi èmi náà bàbá yín ẹ jẹ́ ń wá alábàárù wa. ẹ wá alábàárù wa. ìjẹ̀bú ni yín. ní òfin ó ṣèjẹ̀bú. ẹ ẹ ìwà wọn kódà àfi bí wà jẹ̀bú. a ní wọn ojú owó ìjọ olórí ibùkún ẹjọ́ bá yé yín jọ. alábàárù. alábàárù. alábàárù. alábàárù. kí lẹ fẹ́ gbé. ẹ̀wọ̀n kí mò ń pè alábàárù ni. alábàárù. èmi rèé kí lẹ tún wá kiri kí lẹ ṣẹlẹ̀ sí àbọ̀ṣẹ́ tí ì ṣe mọ́ ni. ẹ mọ dọ́ ọmọ ẹ sọ tó ń ṣàbàárù ni. ṣé mo wá tọrọ bára àṣẹ bí sẹ́tì ń ebe àìmọye gba mo ti bọ ọsọ mo ní iṣẹ́ alábàárù yìí sọnà rẹ. kí wàá ní kí n máa jẹ tí bá sábà. àwọn ẹ̀yà kan bẹ lórílẹ̀‐èdè tó yẹ pé tí wọ́n bá láìsẹ̀nsì báyìí tẹ́sẹ̀ wọn báyìí rí báyìí owó ti dé. bẹ́ẹ̀ ni owó ìdílé wọn kàrà irinṣẹ́ ni kìíní abó ayọ́ báyìí gbogbo ẹ̀ ti parí ìsìn wọ́n dòlówó yìí àgbàtọ̀ bá tó ń rugi kún tara rẹ̀ mọ́ rugi mọ́ ó sàbárù mọ́. ṣé mo kọ̀ǹplẹ̀ fòye pé ó ṣiṣẹ́ ìsomi ilé tá ìṣe bá fẹ́ gba fẹ́ gbàgẹ́ lẹ́nu mi ni ilé ṣẹlẹ̀. igi tó rù pọ̀ o. ṣé mo ṣẹ̀ ń bá yé ṣiṣẹ́ ni wàá máa gbọ́ àìtọ́ láwọn igi tó rù àwọn five by four ni kìí ṣe pé tó fi pé máa gbèrú ọ ó fi mú rẹ̀ tilẹ̀ báyìí ló sì mọ́ rí o. ẹ já lọ máa bọ̀. ẹnjìníà ah, ẹ mọ́mọ́ bínú ẹ wò ó sẹ́ẹ̀rí èmi ọ̀bọ̀n tọ́fà àfi bí ìgbà wọn kó gbogbo àwọn alábàárù lẹ̀ kódà mo tún wà lọ sọ́ọ̀mẹ̀lì òdìkejì ọ̀hún wọn níbi imú lóńgìnì. ó kẹ́ ẹ lọ látàárọ̀ ẹ̀rọ alábàárù ẹ̀ tún wá ń bọ̀ ẹ̀tún mú kankan lọ́wọ́. mo ti wà ń bì. káyọ̀lẹ̀. alábàárù alábàárù rẹ̀ ni. kí ló máa ń ṣe yín bẹ́ẹ̀ rí pélé ní pèníjà ni ó ní challenges náà. ẹ ẹ wo ẹ wo wo fẹ́ràn ara rẹ sọ̀rọ̀. bàbá mi o ní gbogbo inú ọjà yìí kò sá alábàárù tó tó mi èmi lọ lórí gbogbo alábàárù kò sẹ́rù tí ì lè kó kò sí tẹ́tí kì í kó ẹ má kó bá mi mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì mò ń bá ṣiṣẹ́ ó bá gbé pákó sí i torí pé àṣàrálù lọ passport ẹ̀ á ní kí n máa ro tèmi fún ẹ́ ẹ má máa ṣe báyìí náà. ẹnjìníà tẹ́bẹ̀ ṣe wèé wọ́n yọ ni o òun làárẹ̀ àwọn alábàárù o ṣèyí mákindé lọ yọ o yàtọ̀ wá fún yín bó ṣe wà yìí ìyìn mọ́ṣúárì ni ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí ń bá wọn kó òkú láti general hospital tí ń kó lọ mọ́ṣúárì ó lè ru òkú márùn pọ̀. wá gbọ́ terms and conditions sórí òkú ló kú o ìtọ́ fẹ́ gbé olóòlé gbé kọ́ ọmọ kú lọ ó dèbí òun gbé lọ ó yẹ lóòdù ẹ. ẹ má gbèrú o ẹjẹ ó gbé fún rẹ ká lè mọ tí mò ń sọ àní yóò tó òkú mẹ́ta pọ̀ báyìí ó fi àlòkù tí máa gbé. olórí púpọ̀ sọ mi dára bí ìṣe yóò sọ mi dára bí wèrè ní yóò bá náwó ọ̀fọ́rùn sí nísìn. yíga yíga yíga yíga ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ fún mi lápò kẹ́kẹ́ wọ́n bá ra mílíkì yíga yíga ah! yíga yíga sọgidowó sọgidọ́là. owó yẹn ti pé bẹ́ẹ̀. ẹ eh, twenty thousand ni mo rí ẹyin yẹn náà nìyẹn. Ah, àárọ̀ ah, ó ti gbé síra wọn owó ètè fi léegi ń lo fún mi yìí. ẹ kí ló tún fẹ́. Ah, ó fún mi kọ̀mẹ́ni ó kún. kò fẹ́ kí ni. kọ̀mẹ́ni ó kún. ẹ kọ̀mẹ́ni ó ṣe nì lẹ́yìn twenty thousand naira àwọn oníbàárà dájẹ́ gan ti fẹ́ jọjọ lóhùn lọ́wọ́ kó kàn mú yẹ̀wò àti sọ́mi lásán kọ́kọ́ wá ragi o lè tiri twenty thousand naira ọ̀dọ̀ sọ pé o fẹ́ o fẹ́ kò mẹ́ni kíní dákun máa lọ́jà rẹ kókó. àgàlì kí ni ìṣe ọ̀nà fóònù ló ṣe ń ronú báyìí tí ẹ bá ṣe pé ogún ọdún tí wọ́n ti bí tẹ́nàntì wọ́n lè má ti bí láńlọ́ọ̀dù tí ó kọ́lé tí ó fi rẹ́ǹtì rẹ̀ ah, sọ yẹ kí n máa ṣiṣẹ́ lábẹ́ rẹ ni ah, owó ọpọlọ tèmi leléyìí o gbọ́dọ̀ sanwó iṣẹ́ pé mo bọ́ ọ mú kọ́sítọ́mọ̀ wá tó wá ragi lọ́wọ́ rẹ̀. bàrànà ni kádàrá ẹ yàn mọ́ o dẹ̀ ti ṣe nìyẹn tó bá yẹ pàrọ̀ ló ń gbà tó wà ní twenty thousand by this time. Ah, kọ́rọ́ọ̀rù ẹ bọ́ ọmọ bíi èmi náà ti lọ́ọ́ mú kọ́sítọ́mọ̀ wá ó sì mọ iye oúnjẹ tí mo kàn kí n tó dé àyìn. tó bá tíyàn bá ti tó ẹ a kò máa lọ kó má mú yàn wá sí ọbí mọ o ọ̀gá máa lọ kókó burúkú. ṣé kò yọ four thousand fún mi ní ìsìn ló di sẹ́fún. ọ̀gá kórí burúkú dáhùn dàrẹ́ kó má lọ wẹ̀rẹ̀ orí twenty thousand alẹ́ kó tún béèrè owó sí. oṣù wàhálà má wọrí èmi gan ti máàkì fèsì ẹ tí n bá tó mú kọ́sítọ́mà déwájú ẹ̀ kàn mí nkò tí ẹ bá ṣe pé tọ́ ẹ pé gbà mú fi bẹ́sẹ̀ góòdè ni owó mi nígbà ìjà kan mọ̀ pé owó ọ̀jẹ̀ nǹkan kan ló kú mi. a ní òkú lẹ̀ fún ọ. má wọrí. bá tiẹ̀ lọ́jà rẹ̀ wèrè. tí n bá tún mú bàrà déwájú rẹ̀ kọ́ Ah, ká ṣiṣẹ́ fún yín ká ṣiṣẹ́ owó ṣiṣẹ́. ọlọ́dà kan sànù gbogbo ara mi kì í tèmi mọ́. kódà tí ń bá parọ́ ilé okùn kó lè dá fọ́gà o ah. nítọ́gà tiẹ̀ sí lónìí nǹkan burúkú ni. ẹ má jà gbóga sí pé olórí bukú. ẹ̀yin ẹbí ni. òfin nínú olúwa sí ẹ̀yin ará nínú olúwa. tani léyìí. tí ń pè yín látẹ̀ẹ̀kan kí ló dé tẹ̀ wá ń rọ̀ sí sáré sáàjọ wà mọ́ ni. ìwà àti sálẹ̀ jọ wà ta ló délé mọ́ ẹ eh, dá mi mọ̀. ta ni ọ. ta ni wọ mi ò rí ọ rí. èmi náà ò dá mọ̀ èèyàn ní lanú lẹ̀bi ẹsẹ̀ ràn ìta ní ọ̀sọ́ olójú ara rẹ. ṣé lórí ọ̀rọ̀ tí sáwọn sáré sọ fún yín inú ọjà ló ti wá di pé ẹ̀ mọ̀ mi mọ́ ẹ lọ pé ẹ ṣòfò ara yín ẹ ṣòfò ẹrù tẹ bá wọ̀ pé ẹ lè gbé ẹ sì gbé fọlá alábàárù ká bá yé gbé ẹ wá kẹrù lẹ ẹ wá sẹ̀sí ara yín nínú ọjà. wọ́n bó ṣe ń balẹ̀ ayé ara rẹ̀ jẹ́ lọ́mọ kọ́ ọjà alábàárù gan sọ́yẹ́ àwọn tó wà hmm. advice rẹ kọ́ ọmọ sálábàárù àti wọ́n tó wà accept láti sálábàárù ọkàn fẹ́ bá ilé ayé ara rẹ jẹ ni i pity a pity that is not even pity is pity So tó bá pity pity ara rẹ ni sẹ́rù ẹ̀sẹ̀ olórí burúkú tí ọ̀dà pé ẹsẹ̀ tó ọmọ tí ọ̀ end up sí ẹsẹ̀ tó fi ń jà tó fi ń wá wàhálà kiri lójoojúmọ́ yìí lẹ́yìn kó tún mọ̀ fi rẹ́rù àwọn tá a dápẹ́ gan arúpa kó ti àsùn lọ ìwọ wá ń ṣe òsì wọn tó ń challenge wa lórí nǹkan tí ọkàn ọwọ́ àǹtí ráì ọwọ́ àǹtí ráì sọ fẹ́ parẹ́ ni don't you know you are a kúrukù. ṣé kọ́kọ́ wò látòkèdè ìwọ náà wò sí rí ọ̀yàjáde òye rà àbùsàn eh! ọ̀rọ̀ alọ́tabẹ́tabẹ́ titan titan olórí burúkú lógún ìyá rẹ̀ tó gbé ọnú ẹ̀jẹ̀ mo rò pé mẹ́sẹ̀ bí òun ò bí ọrí gbọ́dọ̀ bó ṣe kọfí ò dúore ọ̀nà ọ̀pàkó ọwọ́ akáko orí ẹ̀ ṣe jẹrà àmọ́ náà ti forí ẹ̀ gbọ̀gànàgbọ̀gànà kò lè dáa fún kẹ̀kọ́ sọ́lásọ́rọ̀ sọ́lásẹ́tẹ̀ wété òde bí pọ̀nmọ́ ìjẹ̀ gbogbo tí ò jìnnà níbo wá lọ yọ sí ọ̀yọ́ ọjọ́ ìwé jìká rẹ̀ ṣe rí orí bí akúnlẹ̀ gbẹgbẹ elékìsá aláǹkárá ọ̀pá mẹ́ta ọwọ́ arọ́ rí òsì orí wágàwàgà wá sọ̀rọ̀ fáwa. ètò ọ̀sẹ̀ wa tóbi ah, ah. ètò tóbi gbé pé nǹkan tí ń fi kọ́mbínésìn ètò súnmọ́ àwọn sí bẹ́ẹ̀ ni yóò lọ fi lánà alọ́nà ó ti lábẹ́ lábẹ́ pọ̀mọ́ tí wéṣí rẹ̀ ṣe dádúró àti bí n tó ló pò lóúnjẹ ta wo onírònú o iṣẹ́ tó ọ̀yàn látọ̀run ọlọ́run ti dọ́ ọ pé mọ́tòrun ààrẹ dá bó o ṣe wà yìí ọ lọ mú abọ́ sọ̀ǹgbọ́n ọ wà mú pàpà. tó bá rí gíláàsì kó tó dé sí i. ọ wà mọ̀ ṣe báyìí ọ̀tá mi ò ní ìyá àkọ́kọ́ akóyọyọ ní ọkọ̀ báwo ni o àwọn amẹ́wàá rìn báyìí tàbírege ìdíre ọwọ́ àmọ́ nǹkan sẹ́yìn ìdíre òkùnkùn dá tẹ́lẹ̀ ìdíkanjù kan lọ tàbírege ìdíkà ee tàbírege jìgá ẹ̀pàmẹ́gẹ́ ẹ̀pà jìgá ẹ̀pàmẹ́gẹ́ jìgá ẹ̀pàmẹ́gẹ́. olórí burúkú láì sára àgbàdo àwọn lo crossing àwọn lo crossing ló wéèrè ọ̀rẹ́ rúkú. ibi iṣẹ́ ni láti mọ ní ọ̀lẹ́ o àsọgidowó ni wá Elédùmarè gbà fún wa lọ́ọ́lọ́ ó gbà fún wa lọ́wọ́lọ́wọ́ kò ní dúró mọ̀ni ẹ mọ̀ mọ̀ni ẹ mọ̀ mọ̀ni dúró ẹ mọ̀ mọ̀ni. ẹ ò tún kí ló dé pẹ̀lú network tí ó lọ yìí àti pé gan pàápàá ṣé èmi ló yẹ kí n máa pe àwọn ọmọọṣẹ́ pé kan wábi iṣẹ́ ni láwọn ọmọ tó ń kọ́ṣẹ́ wọ́n fà kékọ́rí wọn wábi iṣẹ́ àrí wọn ń biṣẹ́ àwọn bàbá pé wọ́n lè ní àgbàtà yìí náà ráwọn ọmọọṣẹ́ yín ẹ̀ ṣe pé wọ́n ń gba fóònù tiwa lọ́wọ́ wọn òun ni èyí tí mo fẹ́ ṣe ìbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀tọ́ mi ò pe ọmọṣẹ́ kankan àwọn tó bá níṣẹ́ kọ́ á wá bí iṣẹ́ ni <laughs> ayé ti bàjẹ́ ọ̀dà. ká máa pààrọ̀ kí wàá bá wà nílé ọ̀dà o ìgbà ìfàyè ń bẹ́ ní. gbogbo àwọ̀ mi ṣe ń dán. Hmm. gbogbo àwọ̀ mi ṣe ń dán. ah eh eh irúkọ ọ̀gá ni mò ń pè yìí. ah bí mo ti gbé mi. mo gbé o. tí n bá gbé kí n gbá. mo gbé o. wọ́n pè wọ́n fẹ́ pé kù wọ́n ah! pè dọ̀la. ìmọ̀ fi ringtone ni wọ́n mọ̀ fi kọrin ayékáyé lọ́jọ́ jímọ̀ I will give it to you wàá bímọ èyí ọjà ṣe chichi. Ah! gẹ̀dú fóònù ẹ̀dẹ́ ríngì ọmọ yóò gbé ah! ọmọ ti tán ọmọ ti ń jẹ́rú yàrá tíráì ìrókò náà. ká má pàrọ̀ kìíní ìtọ́ bá fọ́ wọ́n gbá àyàn ní orí. Ah, ọpọlọ yẹn lè túká. kò ní. yé kí ni. ọ̀gá ni. ọ̀gá yẹ aa mo gbé o mo gbé o. jẹ́ n gbé tọ̀dọ̀. ẹ ah, tọ́lọ́ tọ́lọ́ ti gbé ajẹ́ pọ̀ dalẹ̀ mi. ilé da ọ àná ti dalẹ̀ mi nù. wọ́n ti mọ̀ pa àjọ wà nígbà wọn pẹ̀tù wò gbẹ̀tẹ̀mí náà gbẹ̀tẹ̀mí ṣẹ́sẹ̀ kan náà lájọ́ ń ṣe náà ni. jámọ̀ lọ́pọ̀lọ́. mọ́dà mi o. ilé da ọ èmi láwọ̀ dada mọ́dà. ẹ̀lú ọ̀gá. ẹ̀lú ẹ̀yìn káàárọ̀ ìrókò ṣé ẹ̀yin òwò aago ni pé ó ti débi iṣẹ́ àbórí pé aago bíi aago mọ́kànlá àbọ̀ méjìlá fẹ́ lù ní báyìí. èmi ẹ̀ gbọ́ yín o. ẹ lò yín sà èmi ẹ̀ gbọ́ ẹ kì í ṣe wọn ló ṣe ẹ̀lú ọ̀gá nísìnyí ní ẹ̀yìn ìrókò. a jẹ́ pé nẹ́tíwọ̀kì ni o tàbí kó jẹ́ pé wọ́n ti gé mi létí lọ èmi ò gbọ́ nǹkankan. ẹ̀ ń skip ẹ̀ ń break ni ọ̀gá. ta ló ń skip ta ló ń break. ẹ̀ ẹ̀ ń skip ẹ̀ ń break. <laughs> àníyàn ènìyàn mọ̀ lù sẹ́. ẹ̀ló ẹ̀ló ṣé o gbọ́ ẹ̀ló. nǹkan tiẹ̀ náà àbí ṣé bẹ́ẹ̀ network ni a tún try yẹ. ayé ìgbà kan ni ẹ kí ló dé tó jókòó mẹ́wò kí ló dé tó bẹ̀rẹ̀ ilé jókòó a ah! jókòó tẹ̀sán ayé lọ́ba kan jọ́ mọ́lú ẹ̀ lọ àwọ̀ tó pé orí mi àbíkan tó ń tó yé mi orí mi ah! ẹ máa ní mọ́ dídé kí wọ́n jókòó ah! kò sí ẹ̀wọ̀n o sẹ́yìn eh? gbọ́ sẹ́mi ẹ̀ wá jẹ́ ọ̀gá sórí burúkú lọ gàwa ni. wọn lẹ wọn fẹ nísìnyí ni. àbí kò fẹ́ dáfọ́ ni. àwọn náà ní nísìnyí ni. hello hello lẹ́ẹ̀kan yẹn mi ò gbọ́ ẹ ó dàbí o sọ pé network hello hello hello ẹ ń skip and break yìí ń gbọ́ yìí. hello ta ló tún break kí ló ṣe wọ ọmọdé yìí hello ah sórí ọ̀kadà rẹ wà ní abẹ́mi mo wà lórí ah, ọlọ́kadà rọra sáré ọlọ́kadà rọra sáré èmi ò gbọ́ yín rárá o. Hello, Iroko. ìrókò sẹ́mi ni mo èmi náà èmi ni ìrókò pa aago mọ́ lẹ́nu ó pa aago mọ́ mi lẹ́nu rú ọmọ rúwo lélẹ́yìí ah kí mi ò ṣe tèmi rí àwọn ọ̀ràn wo ni mo gbà síbi iṣẹ́ ìwọ ọlọ́run ọba ẹ ṣáàṣì freedom gbogbo òṣìṣẹ́ ń ṣe ìlànà òbí yín ni máa sọ gbogbo ẹ̀ ń jọ fírí yín ìyẹn tó bá jẹ́ mi kíní ni màá ṣe freedom fún yín o torí mi ò rò pé màá ṣe freedom fún yín ẹ̀yin ọmọ pàpà lágì àwọn wèrè ọlọ́run ayọ̀lé ayé lẹ́mìí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé ẹ̀mí mi lẹ́mìí mi. ò ní kú re. kò sí ẹ mọ́ sọ́gbọ́n kò sí ẹ mọ́. ojú méjì kí wọ́n bá pè rẹ́ mẹ́ta nígbà fún ọ nọ́mbà mi. o kò waste owó ọ̀gá kò dáa o. àyìn nígbà táwọn náà sọ mí di research card ńkọ́ tí wọ́n mọ lórí ni wọ́n lò kúlò tẹ́lẹ̀ ìbákúkú ti tán ara mi. ẹ fẹ́ lu ayé mi bàjẹ́ kó tẹ́lẹ̀ táyé lè bàjẹ́ àtúnná ọmọ mi kò lè wá kò sí ẹ mọ́. sọ pé wàhálà wa ni ọ̀pọ̀ ọ̀gá bó ṣe ń wò pé oníkẹtọ́ kó sí. ayé ìgbà kan ọ̀gábọ̀ kábọ̀ sáà nílé mọ́jọ́ mi ọ̀gábọ̀ kábọ̀. ọ̀gábọ̀ ni ọ̀pọ̀ ọmọ sẹ́ ń gbà nísìn kọ́gà gan orí mi látòkè ìbá kan. Ah, kọ́gà ọmọ sẹ́ ń bọ̀ ni ọ̀pọ̀. tàdá àwọn ọmọ rugin sọ sọ́gà ni ọmọ rugin. ọmọ fẹ́lẹ́ dà wọn. táwọn bá bẹ̀rù ọlọ́run wọn ni mo lọmọ ọlọ́mọ ń lò kúlò fa. Ah, ọ̀gá wo ní bẹ̀rù ọlọ́run. Ah, ẹ wá ah. lóyún bí research card pé tọ́lá yé bá ti bàjẹ́. bàjẹ́ ó ti parí inú ètò ìṣe ìbúrú ju wọ́n wá fẹ́ mọ ọyọ́ wa bíi data ìṣẹ́jú méjì ó ti tán. Mhm. ọ̀gá o. ìgídọ̀wọ́ kéèyàn ya àgàn ọ̀gá yóò mọ̀ pé ó dáa ju kéèyàn wà láyé kó lò kó rò pé òun ọ̀gá kó má kó wá lọ́mọṣẹ́ olórí burúkú tí ń dà láàmú lọ. èwo làgàn ọ̀gá èwo ni. àgàn ọ̀gá rèé àwọn ọmọ olórí burúkú tí mò ń kọ́ ń sẹ́yìn wọ́n ti sọ mí kọ́kúkú sọ mí di àgàn ọ̀gá ó dẹ̀ ti sọ mí dàgàn ọ̀gá wọn ò fọkàn mi balẹ̀ rí ó kú wá dáa kí n má lọ́mọṣẹ́ kí n ní fọkàn balẹ̀ ju bí wọ́n ṣe wà lábẹ́ mi tí wọ́n ń pè wọ́n lọ́mọṣẹ́ mi lọ ó mọ tó ṣẹlẹ̀ mo fún wọn láṣáímẹ́ǹtì kan pé ẹ lọ rèé ṣe o bí mo ní ọkọ lọ rèé jági náà ni láàmọ̀ ìbá lọ lọ́ bá ṣubú lulẹ̀ wọn láwọn dákú làwọn èrò bá pélé wọn lórí wọn ti kú o wọn ti ṣe o pàjáwìrì báyìí ni wọ́n wá pé àwọn kú sí pé àwọn ọmọ náà kú síbi tí mo dán wọn iṣẹ́. wọ́n kú wọ́n kú sọ kú sọ wọ́n kọ́ sọ kú sóbi iṣẹ́ wọn lè kú sẹ́mi lọ́wọ́. rárá tí mò ń sọ ni pé nígbà yẹn pé wọ́n ni pé wọ́n bẹ ti ọ̀ràn mọ́ ọlọ́run pé bẹ́ẹ̀ gbé wọn lọ pa wọn. gbé mi mo pa wọn. ọwọ́ ń rọ́ mi lé wọn lórí. èmi wá géètì wọn pé àwọn ọmọ yìí wọ́n mú mi ṣeré ni. gbàgbọ́ wá rí wọn mo ní ẹ̀yìn. gbogbo tí mi ò ṣe fọ́gà mi ń gbà mò ń kọ́ṣẹ́ tẹ́ ẹ ṣe fún mi ẹ lè mórí bọ́ ẹ lè soríire àti wọ́ gẹ́dú àti wọ́ ìrókò. wọ́n jí. àwọn ní jìbìtì báwo láwọn ọmọ tó ẹ pé lórí burúkú ni wọ́n èmi dẹ̀ rè èmi gan san lórí ìwọ gan mọ̀. mo mọ olóògùn ni ìwọ náà. mo ní mo ṣáà fún wọn punishment mọ èlò ọlẹ́ báyìí wọn bá wá mọ́ wọn wá bí sẹ́wọ́n. wọ́n ṣe freedom fúnra wọn. wọ́n ṣe láìpèrò <laughs> wọ́n ṣe freedom fúnra wọn láìgbà láìgbà gbogbo right tó yẹ gbà kò wá wọ̀ n bá pè kínní ẹ lò ó ó sì rí gírígì wèrè ògbé kò gbágó mi yóò tẹ́ mọ tí mo já mọ́ wájú wọn mo bá pè kejì ah, ó ní ẹ lò ó ọjà mọ nǹkan o ẹ lò tí mo wà yí nẹ́tíwọ̀kù ọ̀dá o mo ṣe bẹ́ẹ̀ lẹ́kìnní ẹ̀ kejì mo wá ní ẹ nẹ́tíwọ̀kù ọ̀dá nẹ́tíwọ̀kù ò ní dá kò ní dá fún ọ tó o bá dàgbà tó o káwọn ọmọ ń sẹ́ nẹ́tíwọ̀kù ò ní dá gbogbo wọn sẹ́pẹ̀ gidi ah àmọ́ ìwọ náà kò kú o kí ni mo jẹ́ àmọ́ tó ń ṣépè fún yìí kí ló ń ṣépè fún wọn sí. kílẹ̀tọ̀ ní gbèpè. èpè tó ń ṣe fún wọn ọ̀ràn ọlọ́ èpè kọ́ lọ́rọ̀ wọn kan àti pé ìwọ náà ọ̀rọ̀ mẹ́rin sí mo máa ṣe wo mọ̀ wọ́n gan èpè ti já sí ọ lẹ́nu jù kí ló dé. bí wọ́n béèrè ọ̀rọ̀ kan lọ́rọ̀ sí olè pèpè lẹ́sìn olè pé kíní kan pọ́. ẹ béèyàn bá ti lóòtò odo a ṣépè ẹni tí ò lódodo ni ò ní ṣépè. tó o lódodo ni àbáyé ọ̀fẹ́ dání wèrè sọ̀pọ̀ ọ̀gá ní wèrè lórí ìgídowó sọ̀pọ̀ ní wèrè lórí ìgídowó ó ti ya wèrè sọ̀pọ̀ lọ́dọ̀ yín jẹ́ ní ọ̀dọ̀ yín sọ̀pọ̀ wọn kọ́ bí ẹ ti ń wo wèrè bẹ́ẹ̀ sọ̀pọ̀ torí irú yín ni òótọ́ ni ò ní àrò àrò ni bẹ́ẹ̀ àrò ni ẹ̀dọ̀ ọmọ ah, ọmọ láàbù wájú lé bàbá rẹ lọ́wọ́ àrò ni rárá rárá àrò ni so o tẹ̀sẹ̀ fọ̀rọ̀ lọ a ṣe èrè. sọgidowó sọgidọ́là. Àjíbádé ṣé èmi mọ wáyé ni àbáyé lọ wà mí torí kókó ìgbésí ayé mi gan ò yé mi lásìgbà mo ti bẹ̀rẹ̀ ìgbésí ayé tọrọ ọba kọ́bọ̀ lápò mi rí ṣẹjọ́ mi ni àbẹjọ́ Ọlọ́run àbẹjọ́ àwọn òbí mi bẹ́ẹ̀ ni ẹjọ́ àwọn òbí mi ni àníyàn balẹ̀ jẹ́ wọn tó lọ torí tí wọn bá balẹ̀ jẹ́ ni èyí ìwé níjọ́ mo sọ fún ẹ pé ìyìn lọ sùkúù mọ́ wọn ni lọ ṣèwé wá kí wọ́n tiẹ̀ ké mọ́ mi kí wọ́n nà mí kí wọ́n mú mi lọ sùkúù tipátipá wọn ò ṣe yún wọ́n tún mú mi lọ bí iṣẹ́ wọn ò sanwó iṣẹ́ sẹ́ni tí yóò sanwó iṣẹ́ ni yóò sanwó fídọ́ọ̀mù wọ́n wá sí balabala bẹ́ẹ̀ mi fóbi lóyún òfin dóyàwó mo fi dán lọ́mọ ìwà lè da ẹnu ara mi bọ́ débi pé bọ ẹnu ìyàwó ìyàwó wa fẹ́ ọfẹ lè dọkọ lọ́dẹ̀ ẹ ṣé tí n bá ń jalè ní ìsìn ṣé mo jẹ̀bi ṣé mo jẹ̀bi ní ìsìn fẹ́ jalè bá di oníbàràǹdà tó yẹ kémi gan dá sọ́ọ̀bù ni kí wọ́n mọ̀ pé manager director kí n mọ̀ pé àmì sí ọ̀fun ah Jigan. Mo ń gbọ́ ẹ. Jigan. Kí ló ṣẹlẹ̀? Jigan. Ẹ mélòó mo pè ọ́? Ẹ mẹ́ta. Jigan, ṣó fẹ́ gbóòótọ́ rọ̀? Mo fẹ́ kó o fi inú ọjà yìí lẹ̀ kó o mọ bá tiẹ̀ lọ. Torí kí ni? Yóò dà fún ọ. Nítorí pé ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ awípé gbani. Ó yan gúgúrú ó jólé. Wọ́n lé èèyàn ibómi kéèyàn ó pàdánù ó tún pọ̀ mẹ́ta ó tún jẹ gbèsè ọ̀kẹ́ mẹ́fà. kí ló fa gbogbo àlàyé ìròyìn tó ń bẹ bá mi fà yìí. nítorí pé iṣẹ́ oníṣẹ́ òun láwó pé gbà ń ṣe é torí ẹ̀ lọ́rọ́ rẹ̀ òfin lójútùú jẹ́ n sọ kíní kan fún ọ tí mo fẹ́ jẹ́ kó yí ọ. ẹlẹ́sẹ̀ kò jagun ọba ni àánú àwọn crowd ló fi ń survive ìwọ náà wẹsẹ̀ rẹ bó ṣe rí fúnra lára rẹ ìwọ náà wò gbèsè ayé ìyá àtọ̀tọ̀tàn rẹ bó o lọ ti fẹ́ sálábàádùn nílé ayé rẹ tó fi lè jẹ́ èèyàn nídìí iṣẹ́ yìí kò sí bó o ṣe lè ṣe tó fi jẹ́ èèyàn mo bójú jẹ́ o ọlọ́run kan màmá fi mi sáńgẹ́lì fún ọ ní o so fẹ́ gbọ́ tí mo sọ fún ọ lọ́fẹ̀ẹ́ lófò ẹlòmíì báyìí yóò gbé fanalẹ̀ báyìí ni ẹlòmíì báyìí wọ́n mọ̀ tẹ̀ fún ni ẹlòmíì ò lọlé aláàfà ọlọ́run kan dídí ìrànmi sí ọ. oòrùn mọ́jú ni àbí ó ṣẹ̀ wá sọ́kàn ẹ̀ kí ẹ tán sàn kàtà mi lára mu ọ. kèé ṣe pé wàásù kan mi ìwọ náà sọ òrìbá àtúbọ̀ tán ìgbésí ayé ẹ ṣe rí ni àná ò lè ṣiṣẹ́ ìkó sóríire. Ah! ìwọ náà wo bó ṣe rí bó o ló ṣe fẹ́ ṣe tó ṣe fẹ́ láṣeyọrí ní iṣẹ́ yìí iṣẹ́ oníṣẹ́ ni fún ọ torí ta ló fẹ́ gbẹ́rù fún ọ ọrùn mélòó ló fẹ́ wọ̀ bó ṣe tó fẹ́ rù bó ṣe wọ̀ ìtọ́rùn ò ní wù ọ. lárúurú sátẹ bẹnu ọjà tí mò ń ṣe ó ní kí n fẹsẹ̀ abánigbẹ́rù sílẹ̀ kí ni kí n máa ṣe tí n bá fi lẹ̀. yóò dáa fún ọ. ó ní lọ́mọ bíi tẹ́sán rè é sórí pẹ̀lú bó ṣe rí yìí in tó lè pe ọjù láyé tó lè ṣe tó lè fi sóríire láyé ni kó lọ́mọ tọrọ bára ah, kiri. Ah arọ ní ọ̀ṣọ́ ìsàrọ̀ ni arọ ní àrùn ojú ni kì í sàrùn mú. iṣẹ́ tí ń bẹ náà jà pọ̀ ju kí n máa tọ́ ọba àlọ́ kí gbogbo tán bá mi pàfọ́ àmọ́. ó kàn mọ́ sí àwọn èèyàn ní pé ọmọ o ẹrù mélòó ló fẹ́ gbé pẹ̀lú bó ṣe rí ẹrù mélòó ló fẹ́ gbé. ọlọ́run sì fi mí ṣe gàrí tí ààrẹ ní ìsìn tó yẹ kó rọ àgbà lọ́wọ́ kọ̀ọ̀kan má sunkún ìwọ náà wò ní ìsìn ẹsẹ̀ rẹ ni ò gbádùn yìí bí kò mọ fọwọ́ kun ló fi tó ìwọ náà wò wò wò bó ṣe ń lọ orin lókùn ká fi sí bó ṣe ń lọ gbẹ gbẹ ẹsẹ̀ gan ti mú bíìtì wá tàbí rege jìgẹ́ tàmrege jìgẹ́ ẹsẹ̀ mẹ́ta ló fi ń rìn o tún fọwọ́ kun. Ah. àbàtàlẹ̀ èmi mo ní kí wá rí yín o ètò ìṣẹ̀lẹ̀ sí mi nínú ọjà yìí kò yẹ mi mọ́ ṣùgbọ́n mo wọ̀ pé ẹ̀yin nìkan lẹ fẹ́ràn mi nínú ọjà sáré sí alábàárù tí mo ṣe yẹ mi ò fẹ́ sí iṣẹ́ mọ́ mo fẹ́ máa kọ́ṣẹ́ pákó. mo fẹ́ kọ́ṣẹ́ pákó ah, nítorí dáa lo rò síra rẹ̀ àmọ́ ṣe pákó ah, ó mọ̀ nídìí kápítà o ló ṣe olólówó tó lè dá olókòwò tó bá kọ́sẹ́ tó fírì bí olówó jẹ́ àbẹ́ẹ̀bí lè dáwó jọ fún tó fi mọ̀ ta pákó. èmi náà ni olórí ilé wa tí gbogbo wọn ń wò tán ń wò lólú ọmọ èmi lólú ọmọ ilé wa. wọ́n lólú ọmọ. bẹ́ẹ̀ni. tó ń gbàrún bíi. èmi ni. gbìngàn o ọjọ́ máa gbàrú ẹ lọ èsì ẹ pákó èsì ní ẹ̀ lè ṣèrè ibi tó ń là ń bẹ́ o tó lọ́ọ́ bá ní pọ́ là ń bi àrùn gbígbá o lè la o èèyàn la rí gbọ́dọ̀ lọ́jà bá o lè la o báyọ̀ gbé síbẹ̀ ni gbé síbẹ̀ ni báyọ̀ ni wo ilé tó ń wo ti ń kọ́ kíni pápẹ́ gbé ọmọ mo ní ẹ máa torí ìyá wá sí ìyá ọ̀jì pẹ̀lú wàtò ọmọ wù yìí fẹ́ mọ̀ gbọ́ ọmọ kalẹ̀ káàkiri ọmọ tó gbọ́ ọmọ lọ́gàn tó nǹkan ti já lọ́wọ́ ẹni wọ́n máa gbé máa gbàrú ẹ̀ lọ o ò lè ṣiṣẹ́ pákó pákó kì í ṣe ọmọ òru kan nítorí yẹn tí ó nà ní kápítà gidi gan lọ ni báyọ̀ tó ń wò yìí òbí rẹ̀ tí mú wá wọ́n mú wá wọ́n pé kọ́dà kan ti mọ̀ ni tó bá ti mọ owó tí òfin ṣòkò ti wà lẹ̀. yeah we are very rich in our family. ọmọ pé búrẹ́dì ni wọ́n gan òyòrà rẹ ọdún àná kan dì mọ́. kí ni àwọn bẹ́ẹ̀ bá mi ṣe sọ̀rọ̀ mi dàbí fẹ́ sórí mi ẹ dákun. àníjì kẹ́lò ló lu ọmọ ilé àwọn. ìyá máa jẹ nurse of kin nurse of kin nìkan ni gbogbo àwọn ọkọ mi ilé wọn gan ìyọ́ jẹ wọn. wọ́n báyà lẹ́ẹ̀ tó bá yẹ kó wọ̀ ẹbí yín gan kò sínú tọ́lọ̀ fẹ́ kan wà lẹ́. wọ́n sàgbé gan àti ìrìlọ àṣẹ jí àánú ẹ̀wọ́n náà ọ̀sùpẹ́ rí. wá pé lọ́wọ́ ẹ jẹ́ wà ní aflex. ọjọ́ mi ẹ máa fún àwọn ilé lọ́dẹ̀ẹ́sì o ó lè jẹ́ fọ́mátì fáwọn olè o ó lè yẹ kó wá gbọ́ tẹnu yín ló fẹ́ mọ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lówó sí ni o. ìyẹn ní àmọ́ bá mi sọ ìbálàrú sọ ọ̀ mọ́ ni. Ah, mo mọ̀ dáadáa mo mọ̀ pálárù ni òun náà ro dáadáa ro rẹ̀ ni tó máa ń tọ́ bá mi lẹ́rù lọ́rọ̀ rẹ̀ ni wá ní pé òun làwọn ẹbí ń wò gan tó jẹ bí wọn bá ní wọn lè ṣe nǹkan kan ẹbí tó bá dúró dẹ́pẹ́ aláàrú wọn ń retí ó ló jẹun kí ni àpà wọn gangan báyìí ọkọ mi aláàrú kọ̀ lápá. ẹ dákun kí ni inú rí lọ́bẹ̀ kí ló rí lọ́bẹ̀ tó fi wàrọ̀ ọwọ́ tó sọ fún mi pé iṣẹ́ tí ń ṣe yìí lè jèrè ń àbí lóòótọ́ ni ó ní lọ máa tọrọ bára. àbírú ayé wo lè léyìí wọ́n ti ti fara síṣẹ́ yìí ló ti wọnú sẹ́yìn jìnnà ah, àwọn kọ́sítọ́mù àti àti màmí kan. àti ah! ah, bọ̀bọ̀ tó lọ sọ bí ara ẹni ló pa báyìí gbogbo ẹ̀jẹ̀ sún mi ó sún mi ó ti sún. yọjú sí mi gbàgbà gbé bàbá rà báyìí tá ló fẹ́ máa fún mi lówó. ẹ̀rín ọmọ yìí kàn tí ẹ máa ń pa mí ẹwà tó mi ni bí mo ṣe ń pè é ṣé mo pé lẹ́ni tó sọ pé òun máa bá mi bí kíákíá láìpẹ́. wo tiẹ̀ mọ bó ṣe ń lọ ní tiẹ̀ kí lórí. ọmọ fún àwọn méjèèjì ti dọ̀rẹ́. àti ìyàwó ẹ̀. wọ́n jọ dé ńgbà kan náà ni. láéláé <laughs> láéláé àníorí <laughs> náà kànga ibi tẹ́wà tómi ti ń bọ̀ ó yàtọ̀ síbi tí ọ̀dọ̀ tiẹ̀ ti ń bọ̀. wọ́n ti di ọ̀rẹ́ ara wọn ọ̀dà ṣé tó bá rí bẹ́ẹ̀ kí n pa. má pa mí but kò lè rí bẹ́ẹ̀. mo mọ̀ pé tó ń rú olójú ni pé ń wò pé kí ló dé dá lè bí. jẹ́ kí n tó try jẹ́ n try ẹ̀ náà jẹ́ n tó try ẹ̀. ẹ kú ẹ kú kalẹ̀ o. Ah, ó ń tèmi. ẹ mú bìnú mú bìnú. kí ló ṣẹlẹ̀ sori pọ́lọ̀ ló ní kọ́ ọmọ mú kí n pọ́ ọ bá ti kú by now. kí ló dé. Ah, ó ń jiyàn ni mo sọ fún pé ẹjọ́ máa dé papọ̀ ní oníkò possible. ọ̀rẹ́ mi wí bẹ́ẹ̀ ó dá kan jẹ́rìí èèyàn kan dẹ̀ bàbẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ní wọ ó bá tó tẹ́lẹ̀ kí èmi wá jókòó síbi ìpè ó máa tó wá bá mi bí kò lè dá wá tí ò bá rí mi yóò dúró dè mí. láwí bẹ́ẹ̀ náà adẹ̀bá bẹ́ẹ̀. ṣe bọ́ọ̀rẹ̀ lẹ́yìn méjèèjì àwa náà sì múra wa lọ́rẹ̀ ẹ̀ wo bàbá jẹ́ lẹ́tọ̀ kí ibi ìjà tọwọ́ dání. o kí lẹ fẹ́ mú kí lẹ fẹ́ jẹ jàre. ẹ jẹ́ kán fèmí ní táwọn pẹpẹ súpù. ọmọ kan bẹ́ẹ̀. ṣé pẹpẹ súpù ló kù fi àbí ah, eléjò. kò lè ṣe oní tẹlẹjò. pẹpẹ ọmọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò fẹ́ jẹja wọ́n máa rẹ́ ẹ̀já bíi fámìlì wọn pé àwọn jẹ brother sister. ẹ wo kán fún mi ní pepper soup àti trọfì ṣùgbọ́n kó wá mọ̀ jẹ́ ẹja o kó jẹ́ ògúnfe. hello ẹ mú Fẹ́mi Adébáyọ̀ kan wá kẹlẹ mú stout wá fẹ nìyí tẹ bá ń bọ̀ kẹ kó kẹ mẹja wá àbí pepper soup kẹ ẹlẹ́ja kan ló pé olóògùn pepper soup kẹ mú wá. ẹlẹ́ja náà ò tó fi kún ni. Hmm? igi dọ̀là igi dọ̀là igi dọ̀là ẹ wá goni o ọjọ́ ti lọ jàre o. time ti lọ àbí. Mm, ah, èmi ló pẹ kàn fẹ́ rẹ jù ní ẹ̀dẹ̀ sun two three hours látàárọ̀ ẹ̀ jì. Ah. ẹ̀bọ̀ time náà ti lọ púpọ̀ ṣe sùúrù ṣe sùúrù débi tẹ̀ dúró náà kí ló ń jí mi fún ṣe bí mo rò kó máa sùn lọ́dọ̀ mi ni. Ah, <laughs> ah, ẹ má dọ̀ mí lè so ẹ eh, mo gbọ́dọ̀ délé lálẹ́. ilé wo lọ ní ọlájọ́rì jẹ́ kí n sọ kíní kan fún ẹ bébí ṣé ẹ̀ẹ̀kan kan tá à ń rẹ́ra yìí náà ti máa ní kò ká jọ ní nice time ká tẹ̀ one time díẹ̀ ṣé kò wọ́ tiẹ̀ ni. Ah, ẹ ò ṣe rí àwọn ṣọtíṣọtí yìí ó pé ọkọ mi á pa mí ẹ jẹ́ máa lọ lé táìmù ti lọ ẹ jẹ́ ìgbé mi àbí kí n máa lọ fúnra mi. èwo lọkọ ẹ apá ẹ ọkọ ẹ apá ẹ tó ń sọ wà bí à kí ló ń ṣe. ok ẹ kì í gbé ẹ délé máa ah. gbé ẹ lọlé. ẹ lè gbé mi délé o. láéláé ṣọ́nà fẹ́ ah. gbàbọ̀ mí ni. mi ì gbàbọ̀ mí àmọ́ tá a fẹ́ gbé mi ká tó pé ilé wa lélẹ̀ bá ẹ rárá drop mi tó ká tó délé wa ni. Ah ọkọ mi ò gbọ́dọ̀ rí yín. hello ọkọ ẹ bá rí mi nǹkan kí ló tó fi kí ló tó fi ń halẹ̀ ọkọ mi ọkọ mi ọkọ mi tó ń sọ yìí náà ah. kí ló ń ṣe ẹ <laughs> kí ló wà lọ́wọ́ ẹ gan ah. kí ló wà lọ́wọ́ ọkọ ẹ tó le tó bẹ́ẹ̀ ah, adẹnibọdẹ ládùúgbò kan ló gbé ẹ. <laughs> rárá rárá rárá ẹ má tẹ̀ gbé mi ẹ jẹ́ dìde dìde ẹ jẹ́ kó o rẹ̀ kí n gbé má gbé ẹ ṣe sùúrù má gbé ẹ ló dá mi ní gbé dé iwájú lẹ́yìn gangan but màá gbé torí mi fẹ́ kó gba bomi kálukú ló ń safeguard nǹkan tó ní ṣọlẹ gbogbo bó ṣe wà kò sígbà tí mo súnmọ́ ẹ tí mo kọlu ẹ ìrúnkùn ló máa ń rún mi gbọdẹ máa enjoy ẹ seriously rírun tó rún mi lẹ́ẹ̀kan ó bẹ̀rẹ̀ kí oorun yẹn gbé mi lọ mo fọ́ ni kò mi kó tún máa fẹ́ lómi jẹ mi fẹ́ kó gba bomi ni mo ṣe ní dandan wípé kí n gbé ẹ délé. o ti gbẹ máa wọ̀ ọ́ ẹ wà lọ wọ ọjọ́ tí lóyún ẹ wà lọ bomi sára. Eh, dádì ẹ̀yin ní ẹ̀rù táyà ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀ ń béèrè ṣáà lọ sùn ni. dádì ká lọ sùn tẹ̀yìn ti wọlé ṣó pọ́sibù tá a bá ṣe wọlé ilé ṣá máa rọrùn sùn. ẹ ń dún torí ara yín mi kọ́ lẹ́yìn lóde o. Oh, <laughs> ilé tẹ̀ ń wọlé afọwọ́mu tí ìpẹ́ lónìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọn ò délé mi àbí kì í ṣe bẹ́ẹ̀ ọtí lẹ̀ ṣe báyìí mo yó odidi balẹ̀ ilé ṣọgbọ́n máa bá yín gbogbo tẹ̀ ṣe. ṣe ẹ̀yin náà gbà láàgbé máa bà ayé kíákíá. ìyẹn èké ló tàwọn tẹ fílẹ̀sì lè dáadé àwọn owó wá dúró àwa lè sùn. ẹ̀yin mélòó ẹ ẹ ẹ àwọn ọlọ́dẹ náà yìí. torí àyìn. ẹ kọ́kọ́ ọmọ tó dà. torí àyìn lèmi wí dédé wálé èèyàn lè bá dùn lọ́dọ̀ rẹ̀ èlé lẹ́yìn gbogbo owó owó nìkan ọ̀rọ̀ ọmọ kò sí. mọ́mí ṣe gbé skills dáàdì fún wa nísìnyí wọ́n nítorí títí làwọn ṣe pẹ́ wálé làwọn làwọn ṣe ń fòrú wọlé. ọlọ́dẹ mú wọn ọlọ́dẹ mú wọn gbà mọ́tò tó wọ̀nyẹn mi ni màá bá lọ́ bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ èmi èmi èmi ò rán mọ́ṣẹ́ o èmi ò ní pé kọ́wọ́n lọ́dẹ̀ mú wọn kò sí tọkọ mi o mi ò lè lọ bẹ̀bẹ̀ o mi ò lè bẹ̀bẹ̀ o. mọ́mì kí là ń sọ kí lẹ̀ ń sọ à ń sọ yẹn ń sọ bí ẹ òun lọ sọ pé torí tí làwọn làwọn ṣe pé káwọn tó wọlé ń sìn. Ah. ṣe lóru yìí kébì lọ́ọ́ bá wọn lọ́dẹ. ọlọ́dẹ báwo ta ah. ló máa yín sọ̀rọ̀ ọlọ́dẹ. ẹ ti rí ìyá yín ibi ẹgbà wa yé ọ̀dà. Ah, eh. ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi máa ṣàánú mi torí ọ̀dọ́ ṣọ́kọ ni mo fẹ́ yìí àbọ̀kọ́ ṣọ́kọ ni mo fẹ́ yìí àbọ̀kọ́ ọmọ yín lẹ́nu ojúmọ́ báyìí kò máa ń ṣèkọ́ tẹ́rọ ṣé àrí Mohbad ni ṣé àrí Mohbad ni lẹ́nu ojú tó tó báyìí ẹ jẹ́ máa dànù ẹ má ṣubú ẹ kì í ṣèkọ́ tẹ́rọ kì í ṣèkọ́ tẹ́rọ kì í ṣèkọ́ tẹ́rọ kì í ṣèkọ́ tẹ́rọ ọmọ yín lẹ́lẹ́yìí tẹ́rọ ojúmọ́ yìí o. kí ló ń sọ kí lẹ́yìn náà sọ mú mi torí sí náà lọ sọ pé àwọn òṣèpẹ́ káwọn tó wọlé àwọn máa sọ yẹ àwọn máa sọ bí. o tó ń lọ nísìnyí dádì ẹ wọlé kẹ́ lọ sùn. iṣẹ́ máa ṣubú ẹ má dànù. Mm. kí ló ṣẹlẹ̀. dádì ẹ wọlé. ṣé bí látẹ bẹ́ẹ̀dì sí ni ah. ṣé bí látẹ bẹ́ẹ̀dì sí ni kí lẹ̀ ń wá. ẹ dúró dáadáa. ìyá ọ̀tọ̀ba ẹ bí wọn bá tiẹ̀ wá ní bóbìnrin bá pẹ́ lóde yóò fò gbójú wọlé ṣé bí ìrìn tó rìn yìí ni èwo lákọ ajá abìnrin òsì torí mi ọmọ tọ́ǹtà ní ìsìn tó ń jẹ́ sára ta sọ́ǹtà building materials fáwọn òkú ni àbí bò ló ti jẹ́ tó fi ń wọlé bọ̀ láàjìn ọmọ rẹ lọ́nà lẹ̀ bí ejò àjẹ́ ó sunkún sùn ni tí ọ̀jẹ̀ ń tẹ́ sùn ọwọ́ à ń bọ̀ lóru o ò tún wá leke ọwọ́ à ń lo ìgboyà pé kí ni n ó ṣe kọ́ òun àbẹ́ kọ́ materials lọ bẹ́rí ìyá ọ̀túnba ìyá ọ̀túnba tó jáde ńlẹ̀ wà láàárọ̀ ìsinmi ṣé kìí gbìyànjú ti pààrọ̀ obìnrin mọ́ mi lọ àbí wọn ò pààrọ̀ nǹkan wọn ti pààrọ̀ Christian ringi ẹ̀. láàárọ̀ ti ẹ̀rù fún yàn náà kéèyàn ti wọ́n retí èèyàn lóru ọ̀wá mú tọ́ka gbogbo ẹ̀ mọ́ra bíi kí ni wà. kí ni dé? èmi ni èmi ni. tọ́mọ́tò kí ló ṣẹlẹ̀. èmi ni. kílé tó ń tẹ̀fá lára mi. ń ah, ah. bá tẹ̀fá lára rẹ náà wọ́n sọnù ojú ọpọ́n afá náà mọ̀ wá bá sì tẹ̀fá tí mo dífá tífá bá fọre òrè ló jẹ́ fáwa méjèèjì ìkíndóde omi ilé sùn bó ṣe sùn ẹ wá há gbogbo ẹ mọ́ra ọ̀bọ tìsàlẹ̀ ọ̀bọ tókè. lápọ̀jọ torí ọlọ́run èmi mọ́ lára mi kí ni tó fẹ́ gangan. Ah, bó ṣe kọjá lẹ́ẹ̀kan mm. <laughs> ní sapatari mi ti gbéra ara mi ti kún wàá wò pé àìsàn àlọ́kọ́lé káfọ́ kó gbọ̀nsẹ̀ èmi mọ̀ sáà nílé mi bàbá wù mí mo lè wọ̀ wàá wò pé kí n bọ̀ ṣeré ọmọ fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ náà obìnrin tí wọ́n mi mára dúró fọ́kọ ẹ̀ ìwọ náà wọ̀ tán bá ló ti ga tó a lọ́rùn èwo ni ìyá àbídẹ́kun tí gbogbo ayé ń pè wá. sì sọ̀rọ̀ rádaràda lẹ́nu ọ̀rọ̀ sí ìran ìwé ìsọ̀rọ̀ sọ́wọ́ báyìí kó kọ́kọ́ gbóòórùn ẹ̀ wò ní kí ló tí wò ní láàká ẹ̀ náà ọ̀rọ̀ tó ń sọ ń rùn ah, ah. kí ni mo ń ṣe ẹ̀yin ọkùnrin kan náà tó ṣe pé tẹ́ ẹ̀ bá lówó lọ́wọ́ ara yín ó sì máa le ah, ó sì ní o first grade ó sì ní o àwọn ọkùnrin kan ń bẹ tó ṣe pé tó bá jọ́dún méjì lówó tó dé àpò wọn ńlá ara wọn ò tó le ara wọn ò kù ní tí wọn bá lówó lọ́wọ́ ẹ ò ní rònú ò lọ́pọlọ ò lówó lọ́wọ́ kò sóúnjẹ gidi nínú mi kò sóúnjẹ gidi nínú ọmọ à ń bẹ́bi sùn à ń bẹ́bi jí ni ara rẹ̀ wà ń le ní ètè kàtàlẹ̀ kan kàtàlẹ̀ látẹ̀tẹ̀ tó tẹ̀ yẹ kó dìde bọ́ bá dìde ó yẹ kó gbà báyìí ni. ẹdún ní kí láǹfààní orógbó rẹ ná o ò lówó lọ́wọ́ o tún wá wí pẹ́pẹ́ sẹ́ o ẹ̀ ọ̀túnba o ti yẹ ká gbàbúrò ìwé làbí dákẹ́ dákun tó o bá pamọ́ lẹ̀ ní yọ kí ló fi tọ́jú wọn. tẹ oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán nù wa síbẹ̀ ní ká mọ pamọ́ sí ẹ̀yin ní orí tẹ̀ ń rò ní kò ní orí tó ń rò kò panulé tó bá ráyè wá wò ó mo wá fẹ́ sùn padà báyìí tó o bá ti fẹ́ kí gbogbo ara ilé mọ́ta ṣètìlẹ́ fi jó tó o bá fi ọwọ́ rẹ kàn mí ah, ó ṣe ẹ̀sìn ó sì kan àbùkù olóròǹbù. Ah, síbẹ̀ náà ìyàwó ilé ni ọ́ èmi ò pé àwọn ìyàwó òta ìní ọmọ gbé ọkùnrin ní kọ̀ǹdísàn pé bí ọba sanwó àwọn ò ní jó bọ̀ ń ṣeré ni ah, ó ṣàṣirò ṣe mo ṣàṣàn dá orí rẹ. rèé gbà padà àbí mi lọ sọ fún. iye ẹlẹ́ja mo sọ. lọ́ọ́ gbà lọ́rọ̀ wọn lọ́gbà lọ́gbà lọ́rùn. Ah. ọ̀sán dárí. mo fariwo jí mi ilẹ̀ dákun. ogún orógbó ogún obì àbàtà ogún gbàǹjà ilé iṣu mẹ́sàn-án owó ìyàgbọ́ owó bàbá gbọ́ wọ́n lọ́mọ kan léjéléjé ọrùn báyìí bò ní ọkà lẹ́tà mo tún fóònù náà lẹ́gbẹ̀rún márùn-ún àbẹ̀bí ah, ah, ò sì bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run wọ́n jà fi nǹkan ìsáhun síra wà mímí ọ̀bá tiẹ̀ mímí agbọ́ tèmi mọ̀ pé mi ò ní rònú ṣùgbọ́n bàtọ́ lọ́hùn tó pò náà ní rònú ti ń gbéra fún lẹ́tọ́ rẹ. irú láìfù làwọn ọmọ mi ń léwì gan-an. láì ṣe pé wọ́n fẹ́ mú mi fún dáàdì ṣé báwọn méjèèjì lọ ríra wọn tó fẹ́ ra wọn. láti ìgbà tí tèmi ti gbọ́njú mọ́ wọn ò wùwà bí ọkọ àti ìyàwó rí bí kò máa lura wọn kò máa jà kò máa pariwo ní lójoojúmọ́ kí ló ṣe yín kí ló ṣe yín kí ló ṣe yín tẹ́ ẹ̀ lórí pé àwọn ọlọ́dẹ gba mọ́tò lọ bàbá yín ṣé sílẹ̀ bá wọn ṣàlè lọ síbẹ̀ ni. ọlọ́dẹ gba mọ́tò bá wo ọlọ́dẹ gba mọ́tò bá wo ṣerú láìpẹ́ yẹn àti dáàdì ní ìfúyí ṣe láìpẹ́ nìyẹn ni. ẹ tó bá jẹ pé yẹn ni kò sí wàhálà ẹjẹ kájọ máa ké. Ah, eh, ṣé mi ti wọ́n ṣe léyàbá ìtorí ọlọ́run ẹ. Eh? Ah. kájọ máa kí bá ọ̀rẹ́ wa máa fi yín bu wá ń ta olúwẹ̀ onílé sọ̀rọ̀ ilé ìsukú wa lọ kí ni gbogbo ilé. ìyàwó ọlọ́dẹ gba mọ́tò lọ́wọ́ ọkọ mi lójijì. Ah. <laughs> mọ́mì ẹwọ lọdẹ ẹwọ lọdẹ gbọ. wọn ò gba mọ́tò mọ́mí wọn ò gba mọ́tò wọn ò gba mọ́tò jàre. ṣé tí mo bẹ bàbá yóò gba mọ́tò tí yóò ṣe wọ́n lè gba mọ́tò lọ́wọ́ ẹ̀. mi ta ló sọ̀rọ̀ mọ́tò ta ló sọ̀rọ̀ mọ́tò ẹ̀. ẹ dàpọ̀ bọ̀ àyè wọn báyìí kan náà ẹ kí n wá mọ̀ wáyé gan ṣé kò jẹ̀sán ju ayé tí mo wáyé lọ torí pé ẹ̀dà tó bá wáyé tọ́lọ́ ń pè lọ́kùnrin tọ́jà kọ tí wàá ń sọkọ obìnrin tí ọba sówó lọ́rọ̀ rẹ̀ ọlọ́run fẹ́ fàyè dà láàmú ni bẹ́ẹ̀ ni torí tọ́lọ́run bá ní fàyè dà mí láàmú kí n kówó rẹ̀ sin kí n tó máa kówó ra yàgò lọ́nà ah, ah. mo wá dẹ̀ tẹnu rí ọ̀tọ̀ ọ̀rọ̀ mọ́ ah, ṣé mo sáyé wá ni àbí mo sì lùyà o. àbí kí n ká kí n rún mi. wá ah, ah, ìgbà tẹ́ lọ sí ìjẹun ni. sọ ò jẹun ni. Ah, eh, ebi ń pọ̀ báyìí. ebi ń pa mí. ẹbí bá ń pọ̀ ìwọ náà pé bi o kéré kó o pé bi. bó mo ṣe fẹ́ẹ́ rebi pa sẹ́mi àti ebi jẹ́ fámìlì ni. ẹ kò sí tèmi lè fún ọ èmi sì ti pẹ́ báyìí. ẹ eh, ẹ wá ń tẹ̀sẹ̀ sí àwọn pé ìjẹun lálẹ́ àná náà. ò jẹun sùn àná sọ eh. jẹun ojú oorun ni gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ kéékèèké báyìí wọ́n máa jẹun ojú oorun sọ wá rí bọ̀bọ̀ wá róúnjẹ ojú oorun jẹ sórí ibì kan wà tí àmọ́ kéékèèké bí irú tiẹ̀ tí wọ́n ti mọ ru táìsì tí wọ́n fún mọ rí tọ́rọ́ kọ́bọ̀ bọ́bá rí káfíńtà ládùúgbò rẹ̀ mọ̀ bọ́n ru pákó ó sì lè mọ̀ tẹ̀lé wa gan lọ́nú ọjà kó mọ̀ ru pákó kó mọ̀ gbowó rẹ̀ sọ́wọ́ kó mọ̀ kó sọ́dọ̀ sí kó mọ̀ tó ta ṣùgbọ́n bàbá rẹ̀ ti ní kó sáà mọ̀ jókòó kalẹ̀ ni kò sí ní tó afẹ́ ṣe sí sórí bàbá ìyàtọ̀ bí ọ tí ò lè tọ́jú rẹ̀ bẹ́ẹ̀mi ọ̀bá jẹ́ nítorí rẹ̀ pé ń tèmi ni kémi ò ti ṣe family plan àbá tipamọ́lẹ̀ rẹ̀ kò ní tọ́jú wọn bó ṣe wá wáyé ní tèmi ò fún ọ tó jẹ́ kò sí o èmi èsè yóò fò èmi tí ń jẹ ṣùgbọ́n tó bá yẹ pé bí n ti pọ̀ jù tó rọ̀gbọ́n dá sí mú ọwọ́ rẹ kan dèyìn ìbò ọmọ sàn lọ́dún kó sọ́nù jọ́ọ̀nù fún mi. ẹ sì ń lọ báwo Buhari náà ṣe bẹ̀rẹ̀ o ẹ mọ wọ̀rí tí n bá lówó tán ẹ wá ga ẹ sọ pé ọmọ mi ni ń jojú ọmọ mo mo mu gàrí lọ́sàn-án lọ́sàn-án ń jẹsùn lálẹ́ àná ìtúntì jẹun láàárọ̀ yìí ẹ wá ẹ wá sọ pé kí n lọ mọ́ ṣiṣẹ́ pákó lẹ́yìn pé mi àti pákó rí létí ló gbá ló gbá ló gbá ló gbá àjọ máa ló gbá ìpẹ́. ló gbá ló gbá ló gbá ló gbá àjọ máa ló gbá ìpẹ́. ẹ jọ gbọdọdà èlò náà kó lẹ ẹjọ tó lè Ọlọ́run ẹ wo owó tẹ kó lẹ yẹn gbogbo yín náà lè mọ̀ wípé gbogbo nǹkan ló ti gbowó lórí o kò sí kan tí ò gbowó lórí o ṣé ti yẹ yín nísìnyí owó tẹ kó lẹ yẹn kò lè tẹ́mi pẹ̀lú àwọn ọmọ láti fi dáná o kẹ́yìn náà ti wá dé kẹ́tù wá jẹ́ ń bẹ̀. lọ́dà má ṣe tèmi mọ́ tí rí tọ́ tó fẹ́ ṣe ẹran èèyàn fún mi ni. ẹ. ẹ wọ ẹwọ ẹjọ ẹjọ tó yọ lọ́wọ́ tó bá yẹ kẹ́ bá mi fa wàhálà èmi gan-an láti bá yín fa wàhálà láàárọ̀ yìí ṣó ti yẹ yìí nísìnyí ẹ̀ lè lọ síbi kọ̀ọ̀kan á kí ló dé ná tó bá láti kọ́ tó máa ní kẹ́ mọ́ ó lè lọ́ọ́ máa ṣe pé kínní ẹ̀ lè kọjá bíbá yìí o. ọ̀sẹ̀ àrẹ̀kọ́mẹ́ǹdì ìyá fún ọ agbọràn agbọràn kí ló ti ọ̀nà. dọ́jì dọ́jì ẹ̀ẹ́dẹ̀ àbálòpọ̀ mi wà láì jẹ́ kó bí wọ́n fẹ́ wọ̀ fún yín tó fẹ́ wọ̀ fún yín. mo rò borí yín dàrú mo dẹ̀ rò borí yín ó pè ní wọ́n máa búlọ́ọ̀kì mi irú rárá àdó sí wónú irú rárá àdó sí wónú. tá ń gbọ́ lójú. Ah, ah. mo rò borí yẹn jẹ́ mi pé mo rò borí yóò pé tọ́fẹ́ máa nà mí ni. 我不服，不服。 wo ibi ń pè mí ní ń pa mí. ẹ̀bọ́n ọ̀bá ṣẹ̀ṣẹ̀ sọ tẹ́lẹ̀ ta ni ọmọ gbébi ń pọ̀ èmi náà mọ̀ gbébi ń pọ̀ ọ̀sán ní o ṣe sùúrù ọ jẹun. kí n ṣe sùúrù kí ni ẹ wá ìgbà débi ti pààyàn kí n ṣe sùúrù báyà kí n ṣe ẹ̀fẹ̀ kí ni ọyìn wo bó ṣe ronú bíntín ẹ bó ṣe ronú bí ìdun à ń sunkún ọmọ kan ní ìsàlẹ̀ sunkún rẹ̀ tán ṣé mo jẹ́ bọ́gláàrì tí ń pààyàn ló fi sọ pé ló fi rokú pé kókó kó kú wájú mi ọlọ́run ní jẹ́mi ò fọwọ́ ọmọ o. kí wàá ni mo wá fẹ́ ṣe kí mo fẹ́ ṣe nígbà tí ń jẹun ṣé téèyàn bá téèyàn bá ṣe ẹ̀rọ ikú gan bó lè ṣe ẹ̀ṣẹ̀ níkú olúwa rẹ̀ ọjọ́ mm. láyé láyé pé mo sọ fún yín pé mo fẹ́ kà mọ́nàmọ́ná ẹ̀ wá mi polúwa rẹ̀ mo sẹ́yìn ni. mo ní o ṣe sùúrù ṣé mi tí tí mo ní kó ṣe sùúrù ṣé mo bí màá ṣe gbá tó jẹ fún ọ ni. Ah, sùúrù kí lẹni mọ̀ ṣe ngbà tá ẹni mọ̀ ṣe sùúrù ṣé gbà tẹ́ ọ̀pẹ́ ní tọ́jú mi kí lẹ bí mi sí. èmi gẹ̀ẹ́sì ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ gan pé yẹn sọ ọmọ nàìjíríà yìí ọmọ amẹ́ríkà ni mi àǹkẹ́ áńgẹ́lì ti ń pín location ọ̀ fọ́ mi lẹ́nu nàìjíríà yìí kọ́ lọ́ọ́ yọ dá mi sí ọ̀dọ́ yín sí ẹ̀kọ́ bóyá ọ̀dà mi nàìjíríà gan ọ̀dọ́ yín kọ́ nàìjíríà ta wàyí wọ́n kàn mọ́ pa ẹwo youth as leaders of tomorrow ni àwọn tí sì ń rólu gan eji wọn ju ti nigeria lọ. ẹgbẹ́ bí kùnà ṣe ronú ó ti kàwé kọjá ojú orí ẹ̀ sàn bí sí ọmọ bàbá Mohbad ni kí kó o sì padà sọ́jí dọ́là ìdí iṣẹ́ ni láti mọ́ni ní ọ̀lẹ́ o àsọjí dòwó ni wá Elédùmarè gbà fún wa lọ́ọ́lọ́. ó gbà fún wa lọ́wọ́lọ́wọ́ kò ní dúró. ó ní ẹ gbọ́ ọjà o ẹ yọ̀dà ṣé yọyún ọ̀wá ni ẹ bá kí Bọ́lájí náà o. eléyìí ẹ̀ gan tiẹ̀. àdìbárí omi mi. èwo mi ẹ jàjàre ah, ah. ẹ wò ẹ wò ìfẹ́ ká máa tagé ní ọjà ẹ̀ mọ́. torí kí ni. irọ́ ẹ mọ̀ pé ògiri létí èèyàn ní jẹ́bẹ̀ àti pé iṣẹ́ ráwọn tẹ̀ ń wo ẹ̀ wọn mọ̀ nífẹ̀ẹ́ mi ẹ sì mọ̀ pé ọkọ̀ bá ń gẹ́ tí yan yọ tí mo bá wọn gbé lé ó ní èpo òun ò sí ń bẹ̀ ah, mi ò fẹ́ wàhálà o. kí ni wàhálà bẹ ìwọ gán pèèyàn lọkọ bá ń gẹ sójú ẹ ni àbí òrí na àbí òtí mọ gbọ ni ṣé ó ń rí ẹ bó ṣe rí kọ̀mọ̀ pẹ́ nìkan ní náwó lé ọ lórí. ẹ ṣùgbọ́n kọ lé mi ni. èwo lọkọ lé pé nìkan tí ìbá ti pé ó rí ọ̀ṣájú mi ọkọ lé wèrè wo ni ẹni tẹ́ pé kò lè bọ́ fi five thousand ṣeré wo ọ̀rọ̀ tí mi jẹ̀ fẹ́ bọ́ sọ yàtọ̀ jàre torí tó bá ya gan-an sì pàṣẹ fún un tí ò gbọ́dọ̀ fọwọ́ kàn mọ́. Ah. bẹ́ẹ̀ ni. kò gbọ́dọ̀ fọwọ́ kàn mí mọ́. má lè rí o mo lè lé ọmọgún o. mi ò lè rí mi ò lè rí kí lẹ fẹ́. a máa rí a lónìí o ẹ wò bàbá tẹ wá ríra náà yẹn pa àríra ẹjọ́ ó dọwọ́ ọ̀rọ̀ lẹ̀ mú ń tajà lọ́wọ́ àárọ̀ báyẹn jẹ́ ń fi tajà kí n fi sọ̀rọ̀ ajé ó bá dìrọ̀lẹ́ àríra. wàá ti dìrọ̀lẹ́ má wàá jẹ́ sẹ́ máa tó fi fóònù lé ọ káàkiri torí ẹ̀rù ń wá o má jẹ́ fi fóònù lé ọ káàkiri. ní ọ̀rọ̀ mọ́ fowó tẹ̀ mí àwọn aráàlú ọjà ń wò wá wọ́n kàn ń ṣe bíi pé wọn ò rí wa ni. wọn náà jáwọ́ máa ṣe fẹ́ pààrí wọn níbi àwọn ọlọ́wọ́ ńlọ àwọn ibi táwọn ọlọ́wọ́ akọjú sí kí ni pé kí ni ká. tó bá dìrọ̀lẹ́ mo ti gbọ́. tó bá ti dá dìrọ̀lẹ́ o ní sọ pé ọmọ kan dìrọ̀lẹ́ o torí ìníṣẹ́ kan o ẹ̀mí ló lẹ́ wá sí. ẹ̀mẹ́ta ah ẹ mọ̀ mi sí ìdárọ̀. ewu ẹ̀yà àjàre sàmú ọdún káwọn ọ̀nà tó mọ. wọ́n wá ọ wà o. wọ́n wà kò sí kankan òótọ́ ni o. Ẹtí tó ní omi tẹ́lẹ̀ rẹ̀. Mímí ìpele. Ìpele ní sùúrù. Olómi ni olómi ni. Ìpele jẹ́ kó bá yín ṣe. Ah, ìyàwó ìbò jẹ́ yìí. Ìpele ìpele. Ṣé wà ní náà ń wí? Mímọ bọ́kùnrin ṣe máa ná obìnrin báyìí. Fi wọ́n sílẹ̀ ṣọ́kùnrin tó bá wà responsible kó ó máa ma na obìnrin báyìí ẹ mọ bí òṣà máa nà ìyàwó ẹ láì ṣe ẹranko ṣọwọ́ inú ọdún dùn yìí <laughs> ìwọ náà rọra. lọ́gbà lọ́gbà lọ́gbà lọ́gbà àjọ máa lọ́gbà yìí pẹ́. lọ́gbà lọ́gbà lọ́gbà lọ́gbà àjọ máa lọ́gbà. money, lots of money. ṣé wọn náà rí i pé iṣẹ́ ìpè. o wàhálà abẹ nìkan dé. ẹ sori kò síṣẹ́ téèyàn ó ṣe láyé tí ò ní ní wàhálà nu iṣẹ́ ní àbá ṣe tó ṣe wàhálà lórí ẹ̀ lówó rẹ̀ máa mọ́ yàn lọ́wọ́ kárí ó sori rẹ̀ gbà. ẹlẹ́dàá wo owó náà yóò jọmọ pọ̀ sí ni. ìwọ náà tó bá ti wá ń ṣe fikún dìlífà rẹ o àwọn ọmọ wa gan ti increase dìlífà wọn o sọ mi ti yọ ṣé o sì. náà kò sí mo fẹ́. àbókò nu ni ọ ni. Ah, kí ló dé tí wò é dúpẹ́ òre náà kò yẹn ń fún ọ mo kàn máa ń fún ọ ni ebi mi bá bẹ ebi mi mo bí ọ ebi mo fún ọ lówó oúnjẹ ah, èmi ni gbọ́ bùkátà lórí ìyẹ́ ẹ̀ sórí tí n bá fún ọ náà ní sè kí ló fẹ́ fira tó fira àjàkà lọ ni torí owó tó ọmọ èké bá kọ́ rí àkàníyàn fi rà ní òye fún ọ. kọ́ mi kí ọ parí àbọ̀kọ́ mi kí ọ̀wọ́n fẹ́ balẹ̀ ni tó fi jẹ́ pé owó àkọ́kọ́ tó bá rí àkàníyàn fi rà ọ̀yà mo bọ́ bá tiẹ̀ fowó sí o ní sọ báwọn sọ̀rọ̀ báwọn wájú bàbá èèyàn òpònú ni ọ. lọ́wọ́ tí ẹ bá pé bàbá mi ti kú màá ní ọlọ́ọ̀bí ẹ lọ́rùn ìgbó wọn lẹ́nu rí tí bàbá mi bá jọ wó lọ́wọ́ ẹ̀ wọ́n èfé mi ní nǹkan kan yìí sì ní béèrè yìí tún dọ̀bálẹ̀ ni wọ́n sì ṣàdúrà fún mi ọmọ pé òwe tó bá fẹ́ fọ Yorùbá ni wọ́n máa pa ibi tó ti wúlò ibẹ̀ láti pa àwọn sọ mi ti yọ kì í ṣe torí nítorí sọmọ ìfún ọ ló ti máa fún ọ o gbà sí ọya gba ibẹ̀ kọ yí kọ̀rọ̀ kọ tọ lọ sàlẹ̀ kọ lọ gbẹ̀yìn wọlé mọ tí ààrẹ bá ti bí ọkọ lọ lọ gbá bọ́ọ̀lù ni o eré fún ọ lórí náà tẹ́lẹ̀. bọ bọ́ọ̀lù wo mo lọ gbá ṣe. Ah! sọmọ ta mi lẹ́nu ni wọn jẹ ń gbé ọ ṣépè o wọn jẹ kí n gbé ọ ṣépè o orí ẹ lọ òpònú. ó ń rèé o ètò ẹ ṣe dá lójú ara yín nu nígbà tẹ fẹ́ fún mi lówó tí mo sọ pé kí ní tẹ̀ bá mi sọ pé kí ló dé face cap ni. ẹ ǹlẹ́ bàbá bàbá inú mi ò dùn ah, kí ló lè máa ṣẹlẹ̀ nílé ayé ọmọ tí mo ṣe fáwọn aráyé ah. tó sì ń lára mi ìbá ah. rìn síbí bá kórìíra ni ìbá rìn sọ ìkórìíra ni ọmọ tí mo ṣe ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ sì ni mí ó lápá ọmọ ṣẹ̀ṣẹ̀ hmm. ṣùgbọ́n kí èèyàn wá jèrè ń di sẹ́ẹ̀ ní wàhálà tí olúwa rẹ̀ ń bá kiri nìyẹn bàbá mo fẹ́ tẹ́ǹdì eh, ọ̀tẹ̀ fẹ́ tẹ́. ẹyẹ mẹ́ta òde ayé ẹyẹ ń jẹ. wo àwọn ọmọ olùsí la máa ń fẹsẹ̀ já sórí olówó owó làwọn máa fi ń ná yẹn. lóò sọ fún mi sórí ẹ pé ṣá. lélẹ̀ lórí kò sí nǹkan tó ń jẹ́ àbíkú náà. ẹni tó máa kú tẹ́ni tó là kọ́lọ́ má jẹ́ ká bá rò ìjà. kí ló tún ṣẹlẹ̀ báyìí kí ló dé. tó bá rò wípé o máa dá ìwé wà tó lọ ẹlẹ́gbẹ́ méje hmm. àwọn ayé màmá fi ẹ́. mi sí wa lára níbẹ̀ yẹn ẹ̀ tẹ̀ lè dúró ṣe sọ́ọ̀rì ẹ má ṣe bí polówó yóò ju ọlọ́run lọ ẹ tẹ̀mí sí ọ̀la kọ́mọ sọ́ọ̀rì ẹ lè dúró sọ òun kọ́ ni wọ́n tẹ̀yìn kọ́ ló ti takú yìí orí mi ló jà fún mi. sórí ẹ̀yin tẹ́ bá ti kúrú báyìí ó dà ń pé ọpọlọ yín máa ń. sọmọ ni àbábọlódà. wọ́n máa pè yín pé ẹnìkan tó súnmọ́ yín bí ìṣòro ó wà nínú problem ẹ gbúdọ̀ ràn lọ́wọ́ o ẹ tẹ gbúdọ̀ fún lówó débi pé ẹ máa débẹ̀ láti yọjú sí i. so mo fẹ́ lọ yọjú sí ọ̀rẹ́ mi kan tó jẹ mí ní sixty two million naira. mo ti lost purse mi sẹ́ mo kàn need help ni mo need owó ti lè fi pick up owó tó bá tick díẹ̀ that's all I need God bless you God bless you arapapapa arapapapa arapapapa one thousand naira fún mi owó two litre for me this is come on ẹ tiẹ̀ tún gbà lọ́wọ́ mi padà. yes. ẹ máa ti sọ fún mi pé ẹ lówó lọ́pẹ́ yìí náà manage nínú tálákà ò kí ń tọrọ owó lọ́wọ́ tálákà máa ń. kò sí. mi ò understand nǹkan tó ń sọ náà kí ni kí ni make me wọ you àwọn ọmọ ayé ìsìn tó jẹ́ wípé alájẹpa ni wọ́n jọ ṣègbà ojú lè dàbí ojú ẹ̀mí mi. kí ló ń bá ọmọ ọ̀dọ̀ sọ kí ló ń bá bẹ̀rẹ̀ sọ. mo ti sọ fún kókó wọn máa pe house help wa ní ọ̀rẹ́ ẹ̀ mọ́. ọ̀rẹ́ mi ẹ ẹ oúnjẹ ti rẹ́dì. àbẹ̀mí nǹkan sórí ẹ̀ ni. bébì mi ibo ló gbéyàwó mi sí látijọ́. ẹ jẹ́ bọ̀dá báyọ̀ sórí yín ò ṣá èpè náà ló tọ́ sí yín èpè lọ́rọ̀ yín gbà. ṣùgbọ́n ìfúnná wọn dáadáa súnmọ́ ta ni kò tiẹ̀ fẹ́ rí mi around ẹ̀ rárá. kíni tí mo ní ètò òṣèlú ń jẹ owó wá disturb mi pẹ̀lú oúnjẹ tí mo ń jẹ ṣé mo ní òkú náà. mo ò torí ẹ̀rù ń sá mo dáwọ́ sọ́kọ mi ò sọ wípé kó má jẹun jẹ ó ń ṣì èrè ni. kí ló ṣẹlẹ̀ ọba fẹ́mi kí ló ṣẹlẹ̀ inú ilé yìí. àkókò mọ̀ ní ẹ̀kọ́ ni. àbí àbí bó ṣe jẹ́ bí kó sí arúgbó yìí tí ọmọ yẹn tí mò ń mẹ́kì lórí ẹ̀yìn èdè. kí ló ṣẹlẹ̀ láàrin wa àti Bídèmí. èmi ò ná Bídèmí mo fọ́ etí ẹ̀ ni. má tọ́ mi o. jọ tí mo bá tọ́ ẹ kí ni nǹkan tó fẹ́ dà máa ń ta ẹ̀. tó o tọ́kọ̀ rí ní yàrá tó wẹ̀ bóyá mi ò ní lu ti ẹ̀jẹ̀ lẹ́nìí. aṣẹ́wó ni jẹ́ òwú ìyá pọ̀ lọ́wọ́ wọn. ó dà mọ̀ mí o ó mọ̀ ìtẹ́ wẹ̀rẹ̀ ni mi ò mọ nǹkan tí mo lè ṣe. ó dẹ̀ gómìnà sí. máa já ìjẹ́ ni kò rà. why you talking to your girlfriend? ṣé orí lílì tó wà nínú píkṣọ yìí òun ni ìdí tí mi ò ṣe tí ì máa rí láti ìjọ yìí. èmi náà ṣe kí dóró wo ni. irọ́ àpáta mo ṣe bọ́ǹfọ̀ olóore ìjọ kan.